الله الرحمن الرحيم السلام عليكم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ní àárọ̀ yìí àlàyé fi sórí ibú. Àlàyé ta fẹ́ ṣe lórí ìran. Ọ̀rọ̀ fíkíù, àlàyé ẹ̀sìn la fẹ́ máa mú one after the other. Ẹ bá wo àlàyé ẹ̀sìn tó yẹ ká gbọ́yé ó pọ̀ gan-an. ó pọ̀ nǹkan ó ti pọ̀ jù tó ṣe pé ó máa ṣe wá láǹfààní so fíkíù ìgbàgbọ́ yí ẹ̀sìn nígbàtí èèyàn bá ti ní ìmánì tó ti gbọ́ lọ́n gbọ́n o gbọ́dọ̀ tún wá gbọ́ àgbọ́yé bọ́lọ́run ṣe ní ká ṣe gangan gbogbo ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìmọ́tótó ọ̀rọ̀ ìwẹ̀ nínú Islam ọ̀rọ̀ nǹkan oṣù obìnrin ọ̀rọ̀ ẹ̀jẹ̀ ìbímọ ọ̀rọ̀ afẹ́gbọ́ àlàyé kí náà ń pè ní ogún pẹ́pẹ́ ni. Ọ̀rọ̀, ọ̀rọ̀ zaka báwo ni wọ́n ṣe sọ gangan ọ̀rọ̀ ọjà títà ni fíkú Islam ó fẹ́ àlàyé yẹn la fẹ́ máa ṣe one after the other lénìí kò sẹ́ni tó lè sọ̀rọ̀ irun ní ìjókòó ẹyọ kan àbí ìjókòó méjì àbí ìjókòó mẹ́ta ó lè sọ̀rọ̀ ọ̀run sọ ẹyọ kan tí mo fẹ́ sáré yanjú láàárọ̀ yìí pẹ̀lú yàǹda ọlọ́run òun ni question táwọn èèyàn máa ń sábà béèrè gan-an lórí kọ̀bùlí àti bàájì àbí ẹ gbọ́ question yẹn rí jọmọ́ àbí ká má sọ no because tẹ́ ẹ̀ bá fẹ́ ẹ̀ ní ṣàlàyé rẹ̀ àwọn agbẹ́ kọbùlí bàdí torí next time tí bá wá mo máa mú fún yín láti bí ìbẹ̀rẹ̀ gangan tíra tẹ́rí summary fíkí ò ló ṣe o bẹ̀tọ̀ òun náà four volumes ó máa hàn mẹ́ka tírìtì tíra yìí from pálí to pálí tó fi jẹ́ pé tó bá sọ̀rọ̀ nǹkan báyìí nípa Islam yóò lè rọ̀ ẹ́ lọ́rùn láti dáhùn o ti gbálàyé ẹ̀sìn rẹ ni ẹlòmíì ní ìmánì ni kò lágbọ́yé fíkíù ọlọ́run bá kó fún alágbọ́yé rẹ̀ ọ̀rọ̀ kọ̀bílé àti bàdí àbí sùjúdù sáwí ẹ máa ń wáyé tá a bá fẹ́ ṣe àtúnṣe lórí ìrun báwo la ṣe mọ̀ pé ìrun wa yìí ó nídìí ká ṣàtúnṣe rẹ̀ kí làwọn nǹkan tó gbọ́dọ̀ pé lórí ìrun kí làwọn nǹkan tó ṣe pé tí ò bá sí lórí ìrun kò á nírun a gbọ́dọ̀ tún kí kí làwọn nǹkan tó jẹ́ pé kò ní ìdí ká tún kí àákàn forí kanlẹ̀ méjì ni ádẹ̀wà òkè àwọn nǹkan kan wà tó ṣe pé bá àbá ṣe wọ́n lórí ìrun kò tí ẹ ní ìdíká forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì ẹ̀rí bí ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n àwọn nǹkan kan wà tá a bá ṣe lórí ìrun ìrun yẹn ò látúnṣe àfi ká tún kí àwọn nǹkan kan tún wá wà tá a bá ṣe wọ́n lórí ìrun tó jẹ́ pá gbàgbé a ṣe wọ́n lórí ìrun a ní ìdíká tún ìrun yẹn kí o tá a bá sálámà àbí ká tó sálámà a kàn fi ìforíkanlẹ̀ méjì ṣe àtúnṣe rẹ̀ ìyẹn lẹ́lẹ́ẹ̀kejì àwọn ẹlẹ́ẹ̀kẹta àwọn nǹkan tó ṣe é pé tí a bá gbàgbé tá ò ṣe tàbí tá a mọ̀ọ́mọ̀ tá ò ṣe kò bà ìrun jẹ́ kò dẹ̀ ní ìdí ká forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì ọ̀nà mélòó la pín gbogbo ẹ̀ sí jàwọn ọ̀nà mẹ́ta àbí jọmọ́ àyí tí ẹ fọ́lò mi mo fẹ́ kẹ́ tún tẹ́tí o tán bá ní wọ́n ń ṣe àtúnṣe lórí ìrun ọ̀nà mẹ́ta ló pín sí àwọn nǹkan kan wà lórí ìrun tí a bá gbàgbé láti ṣe wọ́n àbí ká tún rún yẹn kí ó dìgbà tá a bá ṣe wọ́n kí rún yẹn tó lálàáfíà àwọn nǹkan ẹlẹ́ẹ̀kejì tá a bá gbàgbé láti ṣe wọ́n kò ní ìdí ká tún rún yẹn kí kò dẹ̀ ní ìdí ká tún kíní yẹn sọ tá a bá lè fi orí kanlẹ̀ lẹ́ẹ̀mejì ìrun yẹn á lálàáfíà padà àwọn nǹkan ẹlẹ́ẹ̀kẹta táà bá rántí ṣe wọn wọn ò bàrún jẹ́ ọ̀nà mélòó la pín sí ọ̀nà mẹ́ta ọlọ́run abami san yín lẹ́san rẹ̀ àwọn ọ̀nà àkọ́kọ́ tí mo ní àwọn nǹkan tá a fẹ́ kà yìí tí wọ́n bá ti sí lórí ìrun ìrun yẹn bàjẹ́ àbí ká tún ṣe mẹ́rìnlá ni wọ́n mélòó ni wọ́n jọ máa àwọn ni wọ́n ń pè ní òpó Yorùbá ni máa sọ throughout ní kéwú kó lè yé wa òpó yàtọ̀ sí ọ̀ranyàn òpó tún ju ọ̀ranyàn lọ tá bá fẹ́ kọ́lé kí yàrá kó ní ògiri ọ̀ranyàn ni àbí kìí ṣọ̀ranyàn ẹ dáhùn àmọ́ kó ní pílà ńkọ́ òpó nìyẹn àbí tẹ bá fi pílà gbé gbogbo tẹ bá fi kíná ti gbé blọ́ọ̀kù tó gbogbo lé tẹ́ẹ̀dẹ̀ gbé slab sórí ẹ̀ ayébẹ̀gọ́ tó tún tó tòkè lọ èèyàn mélòó ní ó wọ́ tí léyìn ò bá ní pílà tó bá ní pàtí ṣe ìta láti dúró léyìn ò ní pílà òpó ó lágbára ju wọ́ọ̀lù lọ àbírọ̀ pọ́pá àwọn òpó nínú ìrun mẹ́rìnlá ni wọ́n àwọn tún ju ọ̀ranyàn lọ ọ̀ranyàn la máa ń tún ṣe ọ̀ranyàn la máa ń forí méjì kanlẹ̀ fún tí yóò sì gbé ọ̀ranyàn ni wọ́n bẹ̀tí tó ń pè ní arkan nínú ọ̀run mẹ́rìnlá ni wọ́n àwọn òpó òpó mélòó ló wà jàmáà bẹ́yìn ò bá ṣe wọ́n ń kọ́ tí ó bá tún ṣe wọ́n náà mọ́ tó fẹ́kẹ́ gbọ́ àlàyé ọ̀nà méjì ni o èèyàn lè mọ̀ọ́mọ̀ má ṣe tíyàn bá ti mọ̀ọ́mọ̀ tí ò ṣe irun yẹn bàjẹ́ but tí ò bá mọ̀ọ́mọ̀ àwọn mẹ́rìnlá tí mo fẹ́ kà yìí tó jẹ́ pé ó gbàgbé ni n tó máa ṣe ni wípé àwa kanṣu rákà tó ti gbàgbé yẹn a wá sọ rákà tó wà níwájú di rákà àkọ́kọ́ tí ò bá fi ṣe nǹkan mẹ́rìnlá yìí nínú rákà ẹyọ kan ìdúró kan náà ń pè ní rákà sọ̀rọ̀ mi yẹ yín jàmá. nǹkan àkọ́kọ́ òun ni alkiyamu filifat vasaminu ọ̀nì nǹkan àkọ́kọ́ òun ni kẹ́dà ó dìde dúró lórí àwọn ìrun ọ̀ràn yìí kẹ́dà ṣe kí ni jàmá lórí ìrun wo èyàn ò gbọ́dọ̀ má dúró àyàfi ẹni tó ṣe ń pé kò lálàáfíà àti dúró èèyàn kan gbọ́dọ̀ sọ kí mo fi ṣakọ tó o bá ti dúró ìrun yẹn ti wó ṣùgbọ́n ẹni tí ò lágbára àti dúró tó bá jókòó ọlọ́run gbà kó dúró kódà bí èèyàn bá lè jókòó kó ṣe kí ni ó dùbúlẹ̀ kódà bí èèyàn bá lágbára nǹkan kó na ìka kan sókè tó bá fẹ́ rùkú kó tẹ orí ìka yẹn bá tó bá fẹ́ forí kanlẹ̀ kó fi ìka yẹn kanra wọn ẹ̀sìn rọrùn lẹ̀sìn Islam kódà téèyàn bá lágbára kó ṣẹ́jú kò lè ṣe nǹkan kan mọ́ wọ́n ní tó bá ṣẹ́jú kó ka fatia tó ka súra tó bá tún ṣẹ́jú ó tún ti rùkú nìyẹn tó bá tún ṣẹ́jú ó tún sùjúdù nìyẹn níbi tó rọrùn dé wọ́n ní tí ò bá lè ṣẹ́jú kó máa fi ọkàn sí lọ́hùn ẹ̀rí pé kò sí àsìkò tí wọ́n fi ilẹ̀ fún wa ká má kírun ara mi ò yá kìí ṣe excuse fẹ́ tó fẹ́ kírun irun ẹni tára rẹ̀ ò yá wà mi ò lè lómi irun ẹni tí ò lè fomi ṣàrò aláwà tí ó ṣe tàyámọ́m gbogbo yẹn bá ṣe ń fi yẹ̀pẹ̀ ṣàlùwàlá tá ń fi yọrin ṣàlùwàlá gbogbo ẹni la máa ṣàlàyé lágbára ọlọ́run àmọ́ lẹ́ni a kò fẹ́ mójútó àwọn nǹkan tó ń bà àrùn jẹ́ táwọn èèyàn ò fura sí kí ni nǹkan àkọ́kọ́ yéè àwọn jọmọ́ táwàkálí tó sí bí o ìdìde dúró ẹlẹ́ẹ̀kejì òun lè tẹ̀kìbí rátùlè ìrà àbáṣámínú ti sùn ẹlẹ́ẹ̀kejì òun ni Allahu akbar tá a máa ń ṣe lórí ìdúró tá a bá fẹ́ wọnú màá sọ bí yẹn ṣe ń sọnù fún yín lọ́dọ̀ àwọn èèyàn tẹ́lómi bá ń bọ̀ tó bá rí tó ń kírun lọ́wọ́ tó bá wọn ní rùkú ó ń lọ síbẹ̀ straight ni ọ ó bá wọn ẹ máa bí mo ṣe fẹ́ ṣe yìí o bó ṣe wọ mọ́ṣáláṣí báyìí wọ́n ti wà ní rùkú wọ́n ti tẹríba bó ṣe débẹ̀ báyìí ó kàn ṣe Allahu Akbar ó lọ bá wọn bẹ̀ kò ní rùn ní tó yẹ kó ṣe ni pé bó ṣe rí pé wọ́n ti wà nírùkú ó yẹ kó kọ́kọ́ dúró tiẹ̀ kó kọ́kọ́ ṣe takbiratul ihram Allahu akbar a ṣẹ̀ṣẹ̀ wá ṣe Allahu akbaru mi lọ bá wọn níbo lórí rùkú tó bá jẹ́ bá ṣe dé mọ́ṣáláṣí a bá wọn tí wọ́n ń forí kanlẹ̀ lọ́wọ́ èèwọ̀ ní ká wá lọ bá wọn straight a gbọ́dọ̀ kọ́kọ́ dúró ká ṣe tẹ̀kìbíra tó lè ra Allahu Akbaru ìwọ̀nú orí ìdúró láti máa ṣe àwọn ọba wà lórí ìforíkanlẹ̀ a ṣe Allahu Akbar a ṣẹ̀ṣẹ̀ wá ṣe Allahu Akbaru ìmí lọ́bá wọn níbo jọmọ́ tó bá jẹ́ pa bá wọn tí wọ́n ń ka àtáyá ń kọ́ ṣe bá ṣe débẹ̀ só yẹ kákọ̀ jókòó ni ìyẹn lọ́pọ̀lọpọ̀ èèyàn máa ń ṣe jù rárá o wà kọ́kọ́ dúró wà ṣe Allahu Akbar lórí ìjókò wà ṣe wà ṣe Allahu Akbar lórí ìdúró ló máa ti ṣe yọkan wà ṣe wà ṣe Allahu Akbar kejì lọ bá wọn lórí ìjókò yìí tí akọ́kọ́ ń ṣe náà ń pè ní tekbiratul ihram ẹsọ́jọ́ máa òun ni Allahu Akbar tí mú wa wọnú gbogbo Allahu Akbar tó kù tá a máa ń ṣe lórí ìrun àwọn náà ń pè ní tẹkibíra tó lè ti kọ́ọ̀lù àwọn yẹn wọn ò sí nínú òpó èyí tó jẹ́ òpó òun ní ewó jọmọ́ sí gbogbo aláti mọ́ bá ṣe máa wọ̀run báyìí ọlọ́run asan ilẹ̀ sàn rí mọ́ mọ́ pẹ́ tí mọ́ ṣùgbọ́n wọn tí ò mọ̀ wọ́n máa lo àǹfààní pé èyí tẹ́ ẹ mọ̀ ẹ fi sùúrù nǹkan tẹ́ ẹ ti mọ̀ àwọn náà máa wá mọ tán tí mọ̀ ọlọ́run yóò ṣàǹfààní fún wa òpó di mélòó òpó di méjì òpó ẹlẹ́ẹ̀kẹta òun ni kéèyàn gbàgbé kó má ka súrátù fàtíà mo ti rẹ́ni tó ṣe yí pé ó fẹ́ lọ líìdì àwọn èèyàn láti kírun ó ti wá ń pírátìsì súrà tó fẹ́ kà ó ti ń pírátìsì súrà tó fẹ́ kà tó bóyá délẹ̀ báyìí tó ṣe Allahu Akbar súrà yẹn ló wá sí lẹ́mìí ó kàn bẹ̀rẹ̀ wàdùá wàlérí ìsásájá gbogbo subhana láì tán sọ kò gbọ́ o kò yé ó díraka ẹlẹ́ẹ̀kejì kó ń fún ààrẹ tó wá rántí pé òun ò ka fátíà bọ̀ tó jẹ́ni tó gbàgbọ́ yí ẹ̀sìn kí ló wá ṣe ó wá sọ ráka ẹlẹ́ẹ̀kejì yẹn di ráka àkọ́kọ́ ó wá kọ̀ndẹ́mù ráka nọmbà wán ó yé bí ó yé kò sí bó ṣe lè kírun yẹn tán tó máa forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì tó máa rìpíà rẹ̀ ìforí kanlẹ̀ lẹ́ẹ̀mejì kì í rìpíà òpó replacement ló máa ń repair òpó òpó ń kálò ti gbàgbé ẹ̀ nígbà téèyàn wọ ìrun sìn ó kàn ó kàn lọ́ba wọn ní Allahu Akbar ah! ó wá rántí pé òun ò ṣe tẹ̀gbírátùlì ram rákà yẹn dẹ̀ ti tán kí ló máa ṣe jàmá á kàn dẹ́mu ẹyọ kan yẹn àbí tó bá jẹ́ lẹ́ẹ̀kejì á ṣẹ̀ṣẹ̀ wá ṣe Allahu Akbar á sọ yẹn di nọ́mbà one nítorí pé ó ti gbàgbé tó bá wá ṣe tán ó yìí máa wá forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì ẹ pé replacement and correction ló àkọ́kọ́ mú un tá a gbàgbé yẹn wá àtúnwá forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì ó yìí máa ṣàlàyé bá ṣe máa forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì yẹn o ṣé ẹ̀ kánjú ẹ̀ ń kánjú ó di òpó mélòó ta sọ ẹ̀yin ẹ wò èmi wọ mọ́ṣáláṣí ń sìn mọ́kànṣá láwá gbà lè láàbí Kùráìṣì kí ló ṣẹlẹ̀ jama mo ti gbé kan báàkì àbí kí ló yẹ kí n ṣe tí ń bá rántí lórí rákà yẹn kí ló yẹ kí n ṣe kí n ka fátíà tí ẹmọ̀ kí mo yìí wà lórí rákà yẹn mo yìí wà lórí ìdúró mo ti ka lílá fi o máa kàn gbé rìvásì wọlé ni Bismillahirrahmanirrahim àbí alhamdulillahi rabbil alamin arahmanir rahim ṣe rí tó fa ní pé lásọ̀ látà kò sírun kò sí ìrun fẹ́ni tí ò ka fatia fatia kìí ṣẹgbẹ́ gbogbo súrà tó kù fatia yẹn òpó ni àwọn súrà tó kù wọ́n ìṣòpò ẹ máa rí so mo ti sọ kéèyàn dúró ó yẹ kó dúró kò dúró ìrúnwó ẹlẹ́ẹ̀kejì ó yẹ kó ṣe tẹ̀pírátìlì ram kò ṣe ìrúnwó ẹlẹ́ẹ̀kẹta ó yẹ kó ka fátíà kò ká ìrúnṣe kí ni báwo ló ṣe máa ṣàtúnṣe rẹ̀ ta ló máa kọ́ wa tí a àti ka fátíà ní rákà àkọ́kọ́ tó wá rántí ní rákà ẹlẹ́ẹ̀kejì akọ̀ndẹ̀mù tàkọ́kọ́ awà sọ́ráká ẹlẹ́ẹ̀kejì di alákọ̀ọ́kọ́ àmọ́ tó bá ṣe tán yóò padà forí kanlẹ̀ lẹ́ẹ̀mélòó ẹ̀ẹ̀mejì kó tí ẹ gbàgbé yẹn ó tún forí kanlẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ òpó òun ni rùkú kẹ́dà ó fi ọwọ́ méjèèjì ká gbé ilé orúnkún ká wá tẹrí bàbá ẹ̀ kẹ́yìn wá straight ká sì máa wo wájú báyìí rúkú yẹn èèyàn gbọ́dọ̀ fi ṣeré tabarẹ ni tó gbóná tó jẹ́ pé látorí ìdúró ló ti lọ forí kanlẹ̀ kí ló ṣẹlẹ̀ sírun yẹn òpó ni o ó ti wó ó di mélòó ẹlẹ́ẹ̀karùn-ún ìdìde láti rùkú òpó ni inú mi á dùn tí bá rẹ̀ tó lè kàkí ní ìta parí ẹ̀ yóò sọ pé alákọ̀ọ́kọ́ kẹ́dà ká dúró kírun òpó ni ẹlẹ́ẹ̀kejì ká ṣe tẹ̀gbírátù àkọ́kọ́ òpó ni ẹlẹ́ẹ̀kẹta kága òpó ni ẹlẹ́ẹ̀kẹrin ká lọ rùkú òpó ni ẹlẹ́ẹ̀karùn ká dìde láti rùkú òpó ni jama ẹ ráwọn tí ń gbà rùkú lọ forí kalẹ̀ tí wọ́n ní dìde òpó ni mélòó ó yẹ kàkí ń gbọ́ alákòókọ́ ká dúró ẹlẹ́ẹ̀kejì káṣàláwà agbára àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kẹta kágabátíà ẹlẹ́ẹ̀kẹrin kárùkù ẹlẹ́ẹ̀karùn kádìde lórí rùkù ẹlẹ́ẹ̀kẹfà ń gọ́ tàbá jẹmọ̀ ìdìde báyìí náà ń pè ní ẹlẹ́ẹ̀karùn káwá dúró pa báyìí ẹlẹ́ẹ̀kẹfà nìyẹn ìgbórí sókè láti rùkú náà ń pè ní kí ni ẹlẹ́ẹ̀karùn ẹ tí ìrírú eléyìí tí yàn ṣe báyìí sọ́nà aláàlùmọ́ rọ̀bá ó kàn lọ lẹ́ni ẹ ráwọn tí wọ́n dìde lórí rùkú dáadáa oríṣiríṣi ìrun àràmàǹdà ló wà ó bó ṣe ń bọ̀ láti rùkú báyìí ó kàn padà sísàlẹ̀ ni ó lọ forí kanlẹ̀ àwọn ẹ̀rọ o kí ẹ̀yin ó dúró dáadáa báyìí kẹ́yìn dúró dáadáa òpó ni ìyẹn ni ẹlẹ́ẹ̀kẹ́lò ẹlẹ́ẹ̀kẹfà ẹ má bínú mọ̀ ń ṣe bí nọ́sírí wánù ní o torí gbogbo yínlẹ̀ ní bùkátà tọ́kàn yín rò àṣetáni dẹ̀ gbóná lórí pé ọ̀n ní rántí ẹ ní ìdíkẹ́ ha sórí o ní gbogbo system tá ń lò yẹn àbí oríṣiríṣi tíṣà ló wà èmi ò mọ̀ yàn ọkọ́ àmọ́ Ọlọ́run jẹ́ kẹ́yìn ó gbọ́ yí ó di mélòó tá a sọ ó di mẹ́fà àbí kí lẹ́lẹ́ẹ̀kẹfà kíyàn dúró dáadáa kí ni ìyàtọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún àtẹ́lẹ́ẹ̀kẹfà tí kámẹ́rà sójú wọn sọ́dọ̀ àtàwọn ọmọ wa mọ̀ pé wọ́n wà ń bẹ́ ìjọ tó ń sọ ọ́ kí lẹ wí ẹlẹ́ẹ̀karùn ni ká dìde látorí rùkú àbí ẹlẹ́ẹ̀kẹfà ń gọ́ ká wá dúró dáadáa ẹ̀hẹ́n ọ̀yà a ti sọ òpó mélòó nínú mélòó mẹ́fà nínú mélòó nínú mẹ́rìnlá àbáṣá mínú nígbà tá a bá dúró yẹn ìṣàpápá lọ forí kan lẹ́ni sùjúdù yẹn ni òpó ẹlẹ́ẹ̀keje ìforíkalẹ̀ náà ń pè ní kíni òpó ẹlẹ́ẹ̀keje èèyàn gbọ́dọ̀ má ṣe níṣó ká gbé orí sókè láti sùjúdù ìgbórí sókè náà pé o òun ni ẹlẹ́ẹ̀kẹ́lò ẹlẹ́ẹ̀kẹjọ ó ti ń dàrú ṣé kò dàrú méjì la fi kún sí afika forí kanlẹ̀ apìyàn ní ẹlẹ́ẹ̀keje àbí káwá gbórí sókè látorí ìforí kanlẹ̀ apìyàn ní kíni ẹlẹ́ẹ̀kẹjọ ó yá o ìjókòó ìjókòó tá a máa ń jókòó láàrin ìforí kanlẹ̀ méjì òpó ni ṣẹ́mọ̀ kí ń gbà ta gbórí sókè níbi rùkú a sọ pé òpó ni àbí àwa ní ká wá dúró dáadáa ìyẹn náà nǹkan àtúwá ní ká gbórí sókè níbi sùjúdù alópo ni àwa ní ká wá jókòó dáadáa náà kí ni o tẹ bá fura ògbódi mélòó wàhálà dé ògbódi mẹ́sàn-án ẹ bá ń ka láti bẹ̀rẹ̀ ẹ wá gba máikrófóònù torí tí tíṣà fi mọ̀ pé òun ọmọ èèyàn ọkọ́ òun ni káwọn ti ń kọ́ kí wọ́n má gbọ́ yìí

kárùkù ẹlẹ́ẹ̀karùn kádìde níbi rùkù ẹlẹ́ẹ̀kẹfà kádúró dáadáa nílẹ̀ta dìde lórí rùkù ẹlẹ́ẹ̀keje káforí kanlẹ̀ ẹlẹ́ẹ̀kẹjọ kádìde lórí ìforí kanlẹ̀ ogun kan ẹlẹ́ẹ̀kẹsàn-án káwá jókòó dáadáa ẹgbẹ́ orúkọ ọlọ́run tóbi ìwọ náà wá sáré sọ ti ẹ alákọ̀ọ́kọ́ kádúró dédé kádúró dédé láti kíni láti jẹun kádúró lórí ìrun bá abẹ́ kírun ẹlẹ́ẹ̀kejì káṣí Allahu agbára àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kẹta kàkàfàtíà ẹlẹ́ẹ̀kẹrin kálọrí rùkú ẹlẹ́ẹ̀karùn kádìde látọrí rùkú ẹlẹ́ẹ̀kẹfà káwá dúró dáadáa ẹlẹ́ẹ̀keje kálọ forí kanlẹ̀ ẹlẹ́ẹ̀kẹjọ kádìde lórí ìforíkanlẹ̀ ẹlẹ́ẹ̀kẹsàn kájókòó dáadáa ẹgbórúkọ ọlọ́run tó bí kò sí ni ọmọ increase salary mi ní school yìí ọlọ́run asan ilẹ̀ san a ní mi ò fẹ́ kẹ́nìkankan ló ń fẹ́ túnwé yẹn kà ó ń gbé lọ lódidi ni àṣetá ni ò sì ní gbà lórí rẹ̀ àbáǹsá mínú ìwólẹ̀ lẹ́ẹ̀kẹwàá ilé general ni ilé general ni ìfarabalẹ̀ lórí gbogbo ẹ̀ kí ni mo pè léyìn ẹ wá àwọn tí wọ́n nírun o anábí Muhammad ó ní olè tó burú jù lẹ́ni tí ń jalè níbi ìrun ìyẹn túmọ̀ sí pé kò fún ìrun lẹ́tọ̀ rẹ̀ ó lẹ́lòmí tí bá ń forí kanlẹ̀ bí ìgbàtádì yẹ ń ṣá ìgbàdo jẹ ni ó láàbọ̀láàbọ̀ kí ni jama kí ni nǹkan náà òpó ni òpó ẹlẹ́ẹ̀kẹ́lò ìyẹn ni mo fẹ́ kẹ́ rántí jù gbàdàmà ní àwọn ẹlẹ́ẹ̀kẹ́lò Lára rẹ̀ rẹ̀ yá sí láàrùn káwọn èèyàn ó tó dé ó ti lọ òun là ń gbọ́ láàárọ̀ yẹ nírun owó òpó ni kí kò ṣe dọ́gbọ́n sí tára rẹ̀ ò bá ti balẹ̀ lórí irun ó ti wó kí ló dé kára wa lè balẹ̀ lórí irun àwọn nǹkan kan wà tó ní wọ́n bá ti rẹ́dì mọ́ kírun lára rẹ̀ ni oúnjẹ kí ni jama súnà táwọn èèyàn láìkì jù ní wọ́n ní al-ashahu qabla al-isha ẹjẹ́ akọ́ ṣá oúnjẹ jẹ kátó kí ìṣáyí nǹkan kejì tí wọ́n gbà wá láyè ká mójútó ká tó lọ kírun ẹni ìtọ̀ bá ń gbọ̀n wọ́n yọ̀ǹda fún ọ àbí ìgbẹ́ ń gbọ̀n ẹ̀ wọ́n yànda fún ẹ̀ mátòrò fẹ́ bá jẹ̀mọ́ lọ yàgbé rẹ̀ lọ tọ̀tọ̀ rẹ̀ ọlọ́run ni mo yànda fún ọ kí ló fà á ẹ̀mí rẹ̀ ò ní sí lórí ọ̀run bó ti mú gbẹmọ́dì lọ mú sọmọ́dì lọ ń kanra mẹ́ni tí ń ka lé láfí ẹ́ èwo ní túnà ọgán olúwà láwọ́ wà ń bẹ̀ èwo ti lé láfí ìgbẹ́ni sì ń gbọ́n ọ̀gbẹ́ni mọ̀kúrúùnì kẹ́mi rẹ̀ lè wà níbi ìrun kí ló wá mú ọtọ́run ṣá ìrun jẹ bí ẹni tí ń jẹ gbàdo fàdìẹ lọ́gbọ̀lọ́gbọ̀lọ́gbọ̀lọ́gbọ̀ irọ́ ni mo bẹ̀ yín tẹ́ bá rẹ́ni tí ń kírun bẹ́ẹ̀ ẹ jẹ́ ó kí i tán kẹ́ ẹ ṣàdúrà fún kẹ́ ẹ tó bẹ̀rẹ̀ kẹ́ ẹ muhammad sasala ó ní ká pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ òpó ẹlẹ́ẹ̀kẹwàá ni nínú òpó tó dìrún ó ní agbára ju ọ̀ranyàn ọ̀run lọ tí wọ́n kí gbogbo òpó yẹn ọ̀ranyàn ni wọ́n wọ́n pè wọ́n lópó kẹ́ ẹ lè mọ̀ pé bá ṣe sọ lẹ́ẹ̀kan pé tí pílà bá wó nínú ilé oníkà kó sàjáde bọ̀ tí ògiri bá wó àtò blọ́ọ̀kù ni àyíbẹ̀ẹ̀kọ́ òpó ilé wa ọlọ́májú owó àmín ó di mélòó ẹ̀tún gbọ́ ilé yìí o ṣẹmọ̀ká máa ń ka àtáyá ẹjọ́ tàbá fẹ́ kírun àsùbá ìgbà ọlá máa ń kàtáyá sí ẹ̀mejì ní àbẹ́ ẹ̀kan ẹ̀kan ni àbí tó bá jẹ́ pé ìrun àyílà la fẹ́ láàkàá ẹ̀ẹ̀méjì àbí tó bá jẹ́ ìrun àlásàrẹ̀ la fẹ́ kí ẹ̀mẹ́lò láàkà ẹ̀ẹ̀méjì àbí tó bá jẹ́ ìrun mọ́gírìmù la fẹ́ kí ẹ̀mẹ́lò láàkà ẹ̀ẹ̀méjì àbí tó bá jẹ́ ìṣáì la kí ẹ̀mẹ́lò láàkà ẹ̀ẹ̀méjì ṣẹ́rí ti àtáyà gbẹ̀yìn òpó ni ṣe rí tó ń pè látàáyà yẹn Ànábì Muhammad sassala ó kọ́ wa tí a mọ̀ pé àtáyà kan wà takọ́ máa ṣe a ń bọ̀ ń bẹ́ yẹn òpó láǹká o tó bá jẹ́ ìrun àṣùbáǹsìn àtáyà ẹyọ kan tó fẹ́ sí yẹn òpó ni àmọ́ tó bá jẹ́ ìrun zúrì ló fẹ́ kí yìí tó kọ́kọ́ máa jókòó ṣe ìyẹn ò sí lára òpó a máa sọ kù tí ìyẹn wà o àmọ́ èyí tó máa ṣe gbẹ̀yìn ibo nìyẹn wà òpó ìṣe ti gbẹ̀yìn la fẹ́ sọ́nsìn tá bá ń ṣe àtáyá nǹkan mẹ́ta la máa ń ṣe a ṣe àtáyátù lillah wàsọ̀làwàtì wàtọ̀yìbàtì assalamu alayka ayyuha nabiyyu wa rahmatullahi wa barakatuhu assalamu alayna wa ala ibadillahi salihin tó bá dẹ̀ wá alìsì àtàyí àtúnilá àzáàkì àtúnilá àtàyí bá tún ẹ̀ẹ̀káyẹ́ ní assalamu alayka ayyuhan nabiyyu wa rahmatullah wa barakatuhu assalamu alayna wa ala ibadillah ẹyọ kan láì ṣe nínú mẹ́ta o a ṣẹ̀ṣẹ̀ wá ṣe ashhadu an la ilaha Ashhadu an la ilaha illallah ẹ̀sọ bẹ́ẹ̀ tó bá wọn ẹ̀kọ́ fi wahdahu la sharika lahu ẹ̀sọ bẹ́ẹ̀ wa ashhadu anna Muhammada abduhu wa rasuluhu ó di méjì àbí wáṣẹ́ wá ṣe sọ̀látù Ibrahimiyya Allahumma salli ala Muhammadi wa ala ali Muhammadi kama sallaita ala Ibrahima wa ala ali Ibrahima wa bariki ala Muhammadi wa ala ali Muhammadi kama barakta ala Ibrahima wa ala ali Ibrahima Náà ti gbẹ̀yìn tá fẹ́ ṣe ìyẹn òpó ni kí ni mo pè jàmá òpó yẹn di mélòó ó di mọ́kànlá ta ló lè rán mi létí òpó ẹlẹ́ẹ̀kẹwàá tó ní agbára ìfarabalẹ̀ lórí ìrun kí wá lòpó ẹlẹ́ẹ̀kọkànlá òpó ẹlẹ́ẹ̀kọkànlá ni àtáyà ti ìgbẹ̀yìn lórí ìrun àsùbá àtáyàwó ni wọ́n ń sọ yẹn àtáyẹ ìyọkan náà tàà kà bẹ̀ẹ̀ àbí ìtọ́ ń pè ní tashahud oníkákọ́ ka àtáyá káṣe àṣádù ánlá ìlàhà ìlàlá a sì ṣe sọ̀látù Ibrahimiyya sọ̀rọ̀ mi ti yé wa jama okù nǹkan kẹrin tán máa ń kà lórí ẹ̀ àti ìsọ̀rọ̀ ti ẹ̀ yí o déyìn ò bá kà yẹn ìrun rẹ̀ ò bàjẹ́ òun àmọ́ àwọn tó ṣe é pé àtáyá ẹ̀ tó bá ṣe ìrun ti wó ṣe mọ̀ pé ó lè ṣẹlẹ̀ kí wọ́n máa kírun lọ́wọ́ kókọ̀dé last raka abi. kó wá rí pé mo dẹ̀ ti try wọ́n fẹ́ ra búrẹ́dì wọ́n dẹ̀ ti fẹ́ lọ kókàn fòdìdé ní haì salamu alaikum rahmatullah àbí àwọn èèyàn sálámà láì kàtáyá bẹ́ẹ̀ bá tó sálámà láì kàtáyá kí lẹ máa sọ fún ẹni àtáyá kíkà òpókè ló ní òpó kankanlá ẹ̀ṣẹ̀un àbá sámínú ewólẹ́lẹ́ òpó ẹlẹ́ẹ̀kejìlá ni ìjókòó fún àtáyá yẹn ìjókòó fún kí ni ìjókòó ta jókòó fún yẹn òpó ni ẹlẹ́ẹ̀kẹwàá kárẹ̀ra wá ńlẹ̀ ẹlẹ́ẹ̀kọkànlá káka àtáyà gbẹ̀yìn ẹlẹ́ẹ̀kejìlá kájókòó láti kà á kílẹ̀ ẹlẹ́ẹ̀kẹtàlá sẹ́mọ̀ká máa ń tàbábẹ́ sálámọ̀ a máa ṣe assalamu alaikum warahmatullah assalamu alaikum warahmatullah tálákọ̀ọ́kọ́ yẹn òpó ni assalamu alaikum wa rahmatullahi ìtàkọ́kọ́ yẹn ipò olówà òpó ẹlẹ́ẹ̀kẹ́lò ìkẹtàlá òun lẹ́ṣe máa dé mọ́sálásí kan tẹmarẹ́ lómi tí wọ́n sálámù ẹyọ kan abẹ́ rírí ìrun wọn pé assalamu alaikum wa rahmatullahi tí yẹn òun ní kíni a máa sọ ipò tí ìsálámà ẹlẹ́ẹ̀kejì wà ó bẹ̀tò òpó la kọ́kọ́ yanjú nínú wọn òpó di mélòó ní ẹ lè rántí gbogbo mẹ́tàlá yìí ebi ti ń pa yín ṣé kí n fẹ́ lẹ́ẹ̀kẹrìnlá sí ti mẹ́rìnlá la pé gbogbo ẹ̀ àbá àsámi nìwọlẹ́lẹ́ẹ̀kẹrìnlá ètò gbogbo ẹ̀ tẹ̀léra wọn ètò gbogbo ẹ̀ tẹ̀lé ká má gbé ètò wà níwájú sẹ́yìn ká kírun pẹ̀lú tẹ̀rìtìlì kí èèyàn máa sùjúdù kó tó rùkú ẹ̀yìn náà ìyẹn ti yéyìn àbí ká tó gbogbo ẹ̀ tẹ̀léra wọn òpó ni a gbọ́dọ̀ gbé kan. Ṣáájú, kan ògbó di mẹ́rìnlá nínú àwa àfà gbogbo ibẹ̀ ṣe wà yà àfà ńlá ni ta ni yóò wá ka mẹ́rẹ̀ẹ̀rìnlá ẹ jẹ́ kí gbogbo àjọ kọ́kọ́ kà á o òpó alákọ̀ọ́kọ́ ká dúró láti kírun fẹ́ni tó bá lálàáfíà àìbẹ́ẹ̀kọ́ ọ̀ranyàn ni fún o wo ọ̀ranyàn ẹ fura ń bẹ̀ yẹn o wípé kì í máa ń ṣe òpó fún nọ́fílà tẹ́wọ̀n pé nọ́fílà kádìde kírun ọ̀ranyàn rẹ̀ ni àbí ṣùgbọ́n ẹ máa wo mọ́tò ń sìn èèyàn láǹfààní àti kírun tó máa dìde dúró nu mọ́tò bẹ̀rẹ̀ ó lè jókòó àbí ẹgbàláyé ẹ̀ wọ́n gbà ẹ láyè kó yan nọ́fílà nínú mọ́tò yẹn torí pé nọ́fílà fàyè gba ìjókòó bẹ̀ẹ̀ tó bá fẹ́ kírun ọ̀ranyàn wàá páàkì mọ́tò ẹ wàá ṣe kí ni wà á dìde dúró kírun námálì àwọn ìrun ọ̀ràn èèyàn kan wà táa lè kí lórí ìjókòó tó bá jẹ́ pé wàhálà tó dé bá wa a ò láǹfààní àti dúró òun ló ṣe sọ nínú sóràtù bákọ́rà ó ní hafizu ala salawati wa salati lewusto wa kumu lillahi fàyín khiftum bẹ́rù bá ń bà ọ́ fàríjà ńlá bọ́ọ̀ tí ń lọ ẹ̀mọ́ kí áwòrò kò bá ná bó ti gùn nǹkan yẹn mọ́ kìlọ̀ fàyíza àmì tún bẹ́mì rẹ̀ bá wà balẹ̀ fàskúrù láàkà máa àlámọ̀kún máa lámtakún lọ́ta àlámọ̀ kọ́ wá kí bó ṣe ẹkú kí bẹ́mì rẹ̀ bá balẹ̀ so ẹ jẹ́ ká ka mẹ́rẹ̀ẹ̀rìnlá alákọ̀ọ́kọ́ ká dìde kírun òkú àkọ́kọ́ ká ṣe Allahu akbar táà fi ń wọ ìrun tó ń pè ní tẹ̀gbírátìlì ram òpó ẹlẹ́ẹ̀kejì káka fátíà òpó ẹlẹ́ẹ̀kẹta ká lọ rùkú òpó ẹlẹ́ẹ̀kẹrin ká dìde láti rùkú òpó ẹlẹ́ẹ̀karùn ká wá dúró dáadáa òpó ẹlẹ́ẹ̀kẹfà ká lọ forí kanlẹ̀ òpó ẹlẹ́ẹ̀keje ká láti forí kanlẹ̀ òpó ẹlẹ́ẹ̀kẹjọ káwá jókòó dáadáa òwò ẹlẹ́ẹ̀kẹsàn èwo ni kẹwàá kárẹ káṣí gbogbo ẹ̀ káfara balẹ̀ kírun ìyẹn lẹ gbọ́dọ̀ gbàgbé o èwo lòpọ̀ ẹlẹ́ẹ̀kẹwàá jẹ̀mọ́ ó tún máa sọ nọ́mbà tó wà fẹ́ nìyẹn òpó ẹlẹ́ẹ̀kẹwàá káfara balẹ̀ kírun òpó ẹlẹ́ẹ̀kọkànlá ń kọ́ àtáyà gbẹ̀yìn kó ní ẹlẹ́ẹ̀kejìlá ń kọ́ kájókòó láti ṣe ẹlẹ́ẹ̀kẹtàlá ń kọ́ kásálámà sọ́wọ́ ọ̀tún yẹn òpó ni ẹlẹ́ẹ̀kẹrìnlá káwà tó gbogbo ẹ̀ ní sísẹ̀ntẹ̀lé ká má gbé kan ṣáájú kan ta ló fẹ́ volunteer láti wá fún wa o mọ́ṣálásí táwà kálítù mọ́ṣálásí ńlá ni mọ́ṣálásí àwọn àfáà ọya bísmìlá náà alákọ̀ọ́kọ́ náà alákọ̀ọ́kọ́ agbẹ́gbẹ́rẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́jì káṣẹ aláwọ̀ akọ́wọ́ ẹlẹ́kẹta káka fatia ẹlẹ́kẹrin káwíkúrò ẹlẹ́karùn káwídójúlé láti òkè ẹlẹ́kẹfà àtúntò ara lẹ́yìn ìkúrò ẹlẹ́kẹjọ alẹ́sẹ̀sẹ̀ sọ̀tún ẹlẹ́kẹfẹ káfíbi ọ káfíbi láti ní ṣùgbọ́n ẹlẹ́kẹsàn-án akẹ́kọ̀ọ́ dáadáa ẹlẹ́ẹ̀kẹwàá ká farabalẹ̀ ẹlẹ́ẹ̀kọkànlá ká ka àpáyá ìbẹ̀rù ẹlẹ́ẹ̀kejìlá kí a farabalẹ̀ láti láti ka àpáyá ìbẹ̀rù kájókòó kájókòó kájókòó dára láti ka àpáyá ìbẹ̀rù ẹlẹ́ẹ̀kọkànlá ká sálámọ̀ ẹlẹ́ẹ̀kẹtàlá ká sálámọ̀ sí apá ọ̀tún ẹlẹ́kẹ̀rẹ̀ wa káwà tó gbogbo ẹ̀tẹ̀lẹ́ ọ̀rọ̀ ẹbá mi gbórúkọ ọlọ́run tó bí ọlọ́run asán ilẹ̀ sàn rẹ̀ ọlọ́run ojú oyé wa jọmọ́ òpó mélòó lásọ yìí ẹ̀dáhùn òpó mẹ́rìnlá a wá fẹ́ bọ́ sí wàjìbá tó sọ́lá. ṣẹ́rí tí wọ́n ń pè ní wàjìbátù sọ́lá mẹ́wàá ni àmọ́ mẹ́jọ lọ́kọ́ bí máa fi méjì tó kùnkùn mélòó ni mo pé, mẹ́wàá ni ìdí tí mo fẹ́ fi méjì yẹn kún máa tẹ̀fẹ́ yọkọ̀ kún máa fi kanlẹ̀ torí àwọn àfáà wọ́n ṣe ìyapa ẹnu lórí méjì but eléyìí tí gbogbo wọn jọ agree ma kọ́kọ́ sọ fún wa òye wa àwọn nǹkan tá a fẹ́ kà yìí èèyàn ò gbọ́dọ̀ mọ̀ọ́mọ̀ sọ pé òun ò ní ṣe wọ́n lórí ìwò tí èèyàn bá gbàgbé àti ṣe wọ́n kò nídìí kó ṣe wọ́n mọ́ tó bá ti forí kanlẹ̀ méjì lẹ́yìn ìrun ó ti gbé ṣe mọ̀ páwọn òpó yẹn a sọ pé tí èèyàn bá gbàgbé ṣé ó kàn máa lọ forí kan lẹ́ni jama ó máa ṣe kí ni ẹjẹ́ fún ilẹ̀ ìsàmbù ẹ tó kírun jákujàku láwọ́gbà láwọ́gbà láwọ́gbà láwọ́gbà kí la máa ní kó ṣe àní bàdá Sulaiman ẹjọ ẹjọ náà san ilẹ̀ san rẹ ẹjọ ẹtún yẹn kì àbí ẹlòmí nídìí kẹsọ ẹjọ if not á sọ fún ẹ pé ṣé wọ́n ni mo kí fún ni àbí ibi tí ara ń kan ọmọ nàìjíríà dé sí i á ní ah, ọ̀gbẹ́ni kí tiẹ̀ kí kí tèmi náà ọgbọ́n ló máa fi sọ ọ́ wàníbọ̀dá Sulaiman ṣé bírẹ́dà tẹ̀wà kan pínlẹ̀ kan sẹ́yìn náà rí gbà ọlọ́wọ́n asan ilẹ̀ sàn rí ẹ̀ pẹ́ fún wa o àgbáyé adalẹ́ o ẹjọ́ ìtúnrùn yẹn kí o àbí <laughs> ọgbọ̀ngbọ́n la máa fi ń ṣe wáàsì ọlọ́run sọ fún Musa gan pé tó bá fẹ́ lọ bá Fáráò sọ̀rọ̀ فقولا له قولا لينا لعله يتذكر او tó bá bẹ́ bá fẹ́rẹ́ ọ̀nà sọ̀rọ̀ ọ̀rọ̀ tó tútù ní kó bá sọ bóyá ọkàn ẹ̀ lè rọ̀ kó náà padà gbọ́lọ́gbọ́ ọlọ́run má ṣe wá lọ́lọ́kàn líle o èyí tó burú jù ní kíyàn ó rọrùn tó bá ti kí tán báyìí a ní padà lọ kírun torí ò tí kírun àwa ọ̀rẹ́ ni tó lè sọ bẹ́ẹ̀ fún wa mọ́ báyìí ọlọ́run bá kú májá ṣàṣe dànù èyí tá a fẹ́ sọ yìí òun ni wàjìbáàt àwọn ọ̀ràn ìrọ̀rùn tó ṣe pé tẹ́ ẹ bá gbàgbé wọn kò ní ìdí kẹ́ ẹ tún ṣe pẹ̀lú sísọ ẹ̀ẹ́kàn forí kalẹ̀ méjì yóò sì tún ṣe ìyàtọ̀ tó wà láàrin òun àti òpó ni pé tẹ bá gbàgbé òpó ẹ gbọ́dọ̀ kọ́kọ́ tún òpó yẹn ṣe ẹ̀ṣẹ̀ wá forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì mo dẹ̀ sọ fún wa kí mi ò tí ìṣàlàyé bẹ́ máa forí kanlẹ̀ méjèèjì o torí táwọn bá béèrè five minutes ni kò possible o mo ṣe ń fodidi wáàsí kan àdírẹ́sì ipe ìṣàtúnṣe lórí ìrun ó depend lórí kí ló bàjẹ́ lórí ìrun yẹn tó bá yẹ pé ò dúró ni òpó ló bàjẹ́ ó ní bá ṣe ń san tó bá yẹ pé ò ka fátíà ni tó bá yẹ pé tẹ̀gbátìrì ram ló ṣe tó bá yẹ pé àtórí ìdúró ló ti lọ sí sùjúdù láì ṣe rùkú tó bá yẹ pé láti rùkú ló ti lọ sùjúdù tó bá yẹ pé àtáyà àgbẹ̀yìn ló rántí ṣe tàbí ò jókòó láàrin sùjúdù gbogbo àwọn yẹn kò sátúnṣe wàá kọ́kọ́ tún wàá kọ́kọ́ mú rákà tó ti máa ṣe kinní yẹn wá wàá ṣẹ̀ wá forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì mo wá sọ pé ìforí kanlẹ̀ yẹn mi ò tí ì ṣàlàyé òun ọ̀nà mẹ́ta là ń gbà ṣe òun ẹ jẹ́ wá sọ àwọn wàjibáàtì wàjibáàtì yẹn mẹ́sàn-án mélòó ni jàmáà alákọ̀ọ́kọ́ ń bẹ àwọn Allahu akíbárù mi tó yàtọ̀ sí ìta àkọ́kọ́ ṣe àwọn ẹmọ̀ké tàbá kàfà tí àtàn àtàkà súra tàbá fẹ́ lọ rùkú kí la máa ń sọ Allahu akíbárù gbogbo tàbá tún sùjúd tàbá fẹ́ jókòó kí la máa ń sọ Allahu akíbárù tàbá fẹ́ padà sókè kí la máa ń sọ Allahu Akbar àwọn Allahu Akbar ìmí àwọn bọ́ sábẹ́ wajibat tí èèyàn bá gbàgbé láti sọ̀kan ń bẹ̀ ó gbọ́dọ̀ forí kanlẹ̀ méjì yóò sì ṣàtúnṣe rẹ̀ kìí ṣe pé ó máa kàn dẹ́mu rákà yẹn aṣẹ hmm, tó bá jẹ́ tẹ̀kìbírátù lè ti kọ́ àwọn Allahu Akbar ìmí ló gbàgbé àwọn yẹn bọ́ sábẹ́ mẹ́sàn-án tá a fẹ́ sọ yìí ṣé kò tí sú yín ẹ́ ẹlẹ́ẹ̀kejì gbogbo yín lẹ́mọ̀ sẹ̀mí Allahu liman hamida tá a bá rùkú tá a fẹ́ gbórí sókè kí la máa sọ sẹ̀mí Allahu liman hamida àbí bí èèyàn bá gbàgbé ẹlòmí ó ti ṣẹlẹ̀ sí rí ìyẹn dẹ̀ common tí wọ́n bá ti ń ronú jù ìgbà tó yẹ kó ṣe sẹ̀mí aláàlèmáàmídà akànṣe Allahu Akbar sẹ̀mí aláàlèmáàmídà ló yẹ kó ṣe kò tí sí wàhálà tó bá parí ìrun yẹn akàn forí kanlẹ̀ méjì extra ni ó bá correct àṣìṣe yẹn ṣó ti yé wa torí pé sẹ̀mí aláàlèmáàmídà òun ni kejì nínú kíni o nínú wajibat màá kọ́kọ́ sọ mẹ́jẹ̀ẹ̀jọ màá wá fẹ́ yọkàn yẹn ẹlẹ́ẹ̀kẹta ń kọ́ ẹgbẹ́ Rabbana wa lakal hamd a ò gbọ́dọ̀ mọ́mọ̀ láàní sọ tẹ́ bá ń kírun tí làdáni bá sọ tí ẹ̀ gbogbo yín gbọ́dọ̀ sọ tí làdáni ò rọ́pò ẹnìkankan o iṣẹ́ làdáni ni káwọn tí ò gbọ́ ìmáàmù kan lè máa gbọ́ làdáni ò bẹ́nìkankan kírun tí ẹ̀ tí ma ń bá ti ṣe sẹ̀mí aláàlè máa mídà kí ni gbogbo wa ó ṣe náà Rabbana wà lákàlẹ̀ ha ẹni bá wá gbàgbé àti ṣe tí ẹ bá ipò ń dárùn kí ni kó forí kalẹ̀ lẹ́ẹ̀mejì nídẹ̀ tí ma ń bá ti sálámà nídẹ̀ tó bá ti sálámà tó ló ti gbàgbé ìkànnà wàjibáàtì ìtò tẹ̀lé tabaruku ṣe mọ̀ pé a máa ń ṣe subhana rọ́bí alazim lẹ́ẹ̀mélòó ẹ̀mẹ́ta àbí ẹ̀kan bẹ̀ lọ́ràn yàn èyí tó kù yẹn súnà ní tí èèyàn bá gbàgbé ẹyọ kan tí ò ṣe yọ kan ó gbọ́dọ̀ forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì àwọn tí sì máa ń sábà ṣẹlẹ̀ sí ẹni bá ń kánjú kírun kò tí ẹ kò láǹfààní àti ṣe anything lórí rùkú yẹn tó bá ti miss ẹ̀ tó ṣe subhana rọ́bì alazim ẹyọ kan péré ni wọ́n pè ní ọ̀ranyàn rẹ̀ àmọ́ kó pé mẹ́ta ni súnà àyíbẹ̀kọ́ à ń bọ̀ wá ṣàlàyé ti súnà so téèyàn bá rántí ṣẹyọ kan yẹn yóò forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì èwo ló tẹ̀lé subhana rabbiyal a'la tí a bá lọ sí orí ìforí kanlẹ̀ a máa ń sọ gbólóhùn kan lẹ́ẹ̀mẹ́ta ta ló rántí rẹ̀ subhana rabbiyal a'la ẹ jẹ́ ká sọ a máa ń sọ lẹ́ẹ̀mẹ́ta àbí ẹyọ kan níbẹ̀ ọ̀ranyàn ni àkọ́kọ́ yìí tàbá rántí sọ àforí kanlẹ̀ lẹ́ẹ̀mejì láti ṣàtúnṣe rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn èèyàn ò kàkún rèé o nínú mẹ́sàn yẹn mélòó mo ti sọ alákọ̀ọ́kọ́ tẹ̀kìbíra tó lè ti kọ́ọ̀lù àwọn aláwọ̀ agbárù míì tó yàtọ̀ sí tàkọ́kọ́ àìbẹ́ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì kí la sọ so sẹ̀mí Allahu liman hamida ẹni bá gbàgbé sẹ̀mí Allahu liman hamida kí ló yẹ kó ṣe tó bá parí ìrun ayì máa sọ bá ṣe máa ṣe o ẹlẹ́ẹ̀kẹta kí lèyàn tún gbọ́dọ̀ gbàgbé Rabbana walakal hamd tí ẹ tó bá gbàgbé Rabbana walakal hamd ṣe ìrun yẹn ti wó kò tíyàn bá rúkú subhana rọ́bì alazim mélòó lè ẹka ṣe mẹ́ta àmọ́ mélòó lọ́ràn yàn ẹyọ kan yẹn ọ̀ràn yàn ni o èèyàn lè ṣe mẹ́ta o lè ṣe márùn o lè ṣe méje kíyàn máa farabalẹ̀ bó ṣe pọ̀ sí ládà rẹ̀ pọ̀ àmọ́ èyí jẹ́ ọ̀ràn yàn rẹ̀ mélòó ni ẹyọ kan àkọ́kọ́ yẹn ni tẹ́ bá wo àlùwà látàǹṣe yẹn orí ẹyọ kan làlùwà láti bẹ̀rẹ̀ o lè ṣe ọkànkan ráàdì kọ wá kìnnà irun yẹn pé ẹlẹ́ẹ̀kejì tó ṣe ó fi ṣàtúnṣe àkọ́kọ́ níbi àkọ́kọ́ ò bá fúlù ìkẹta ó fi ṣàtúnṣe ìkejì níbi kejì ò bá fúlù dandan kọ́ ni kó di mẹ́ta ṣé ń gbọ́ mi jàmá orí mélòó lálùwà láti bẹ̀rẹ̀ orí ẹyọ kan tó tó bá ṣe lákọ̀ọ́kọ́ tó bá ti mọ́ ká mu omi kékeré bómi ṣe kéré tó ni ládàlùwà lápọ̀ tó so Eh, subhana rabbi alazim tá à ń ṣe mẹ́ta a lè ṣe márùn-ún a lè ṣe méje lórí rùkú àmọ́ mélòó ni ọ̀ranyàn ẹyọ kan téèyàn bá rántí ṣẹyọ kan yẹn yóò wá ṣe ìforíkanlẹ̀ méjì tó bá kírun tán èyí tó tẹ̀lé náà subhana rabbi alàlá ibo láti máa ń ṣe yẹn tá a bá forí kanlẹ̀ mélòó la lè ṣe mẹ́ta àbí mélòó àbí méjì àbí márùn àbí àmọ́ mélòó lọ́rọ̀ yàn téèyàn bá gbàgbé àti iṣẹ́ yọ kan yẹn nígbà tó forí kanlẹ̀ kí ló máa ṣe tó bá kírun tán á forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì àbí ìwó ló tẹ̀lé ṣẹ́rí bá ijókòó lórí ẹmọ̀ kí ń gbàtà forí kanlẹ̀ ajókòó láàrin sùjúdù méjì àbí ẹ̀rántí mọ́ ṣẹ́ ìwà pẹ̀lú mi nígbàtà bá ti sùjúd a máa padà jókòó ká tó tún lọ sùjúd àbí lórí ìjókòó yẹn a máa ń ka àwọn gbólóhùn kan a lè tọrọ nǹkan márùn-ún a dẹ̀ lè tọrọ nǹkan méje ma fẹ́ kẹ́kọ́ gbogbo ẹ̀ ní àárọ̀ yìí ṣùgbọ́n èyí tó jẹ́ ọ̀ranyàn nǹkan ẹyọ kan ni ẹ sọ pé rọ́bìkì fírílì ẹ má fi yẹn ṣeré o rọ́bìgì fírílé ọlọ́run foríjì mi ló ń jẹ́ bẹ́ẹ̀ o rọ́bìgì fírílé téèyàn bá gbàgbé ẹyọ kan yẹn yóò forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì tó bá kírun tán láti ṣàtúnṣe àmọ́ ẹ lè béèrè márùn-ún ẹ sì lè béèrè méje ẹ jẹ́ kọ́ yín méjèèje ẹ rí pẹ́ni tí bá ń tọrọ àwọn nǹkan yìí ìrun rẹ̀ ó farabalẹ̀ ẹ̀sọ̀ pé rọ́bì gìfìrílì wàrẹ̀ hamnis rọ́bì gìfìrílì wàrẹ̀ hamni wàdíní wàrùsùkúní wàfíní wàjúbúrúní wàrfáàní ó jẹ́ mélòó méje alákọ̀ọ́kọ́ tá a sọ wípé ìgbìfìrílí ọlọ́run forí jì mí ní jẹ́lẹ̀ wàrẹ̀ ham ní ọlọ́run ṣàánú mi ọlọ́run kẹ́mi wàdí ní ọlọ́run ọba fọ̀nàmọ̀ mi wàrìzúkú ní ọlọ́run ọba ṣe fún mi wàáfí ní ọlọ́run foríjì mi ṣàmójú kúrò níbi àwọn ẹ̀ṣẹ̀ mi wàjìbúrù ni ọlọ́run ṣàtúnṣe ìgbésí ayé mi wàrífáà ni ọlọ́run ṣàgbéga fún mi ó yẹ kí máa ṣe àbí òye ẹ̀dáhùn so ṣe ẹ ti kọ́lẹ̀ bẹ́yẹn rọ́bìgì fírílí ẹ̀dáhùn mọ́ wàràhámní kí ni rọ́bì gìfìrí ní ọlọ́run oríjì mi wàràhámní ọlọ́run kẹ́mi ẹ̀sọ̀kẹ́ wàràhámní ọlọ́run ti jẹ́ kí ni ọlọ́run kẹ́mi wàdí ní ọlọ́run fọ́nàmọ́ mi wàrìzúkú ní ọlọ́run ṣe àrísìkí fún mi wà á fi ní ọlọ́run ṣàmójú kúrò fún mi lórí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ mi wàjìbúrú ní bá ń ṣàtúnṣe ìgbésí ayé mi wàrfáàní ọlọ́run ṣàgbéga fún mi ọlọ́run kó ṣe nírọ̀rùn fún wa àmọ́ nínú gbogbo ẹ̀ èwo lọ́rán yàn rọ́bìkì fìrílí bí yàn bá gbàgbé rọ́bìkì fìrílí kí ló máa ṣe wà á forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì tó bá kírun tán a máa ṣàlàyé yẹn sí èwo ló tún jẹ́ wajibat àtáyà tàkọ́kọ́ yẹn jẹ́ mọ̀ pé àtáyà ti gbẹ̀yìn lágbè ní ẹ̀ràn ti mọ́ àtáyà ìgbẹ̀yìn lágbè ní òpó tó jẹ́ pé téèyàn bá gbàgbé àti ṣe ìforíkanlẹ̀ ọ̀ràn àfi kéèyàn ṣe kí kéèyàn ṣe ṣùgbọ́n àtáyà àtàkọ́kọ́ tí yàn bá kírun zúrì ẹmọ̀kẹ́ méjì ló máa jókòó ìjókòó tàkọ́kọ́ yẹn tó bá gbàgbé kò ní ìdí kó tún ṣe tó bá ti forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì ó ti gbé torí pé ìjókòó tàkọ́kọ́ yẹn àtàṣáwòdù tàkọ́kọ́ àtàṣáwòdù tàkọ́kọ́ yẹn àtáyà tàkọ́kọ́ yẹn inú wàjìbáàtì ló wà inú àwọn nǹkan tó ṣe é gbé tẹ́ ẹ bá gbàgbé

àtàyàtà kọ́kọ́ ṣe nígbàtà jókòó nígbàtà kíráká méjì là ń sọ ipò wàjìbáàtì ló wà àwọn yẹn tí yàn bá gbàgbé ta ló lè sọ fún bí yàn ṣe lè gbàgbé yẹn ṣẹ́mọ̀ kí ń gbà míì tí yàn bá kíráká méjì tó bá yẹ kó jókòó tó gbàgbé tó kàn dìde àbí gbogbo a máa pe ṣùgbọ́nà láì tó bá ti dìde ẹ gbọ́dọ̀ fílẹ̀ ó ti dìde nìyẹn tó bá padà kírun yẹn tán kí ló máa fi tọ́ràn kìíní yẹn ìforíkanlẹ̀ méjì ó ti tó ó yẹ kẹ máa ní rúrùn wọlá kí àjókò gbádá kẹ́ráká méjì ó gbàgbé ó dẹ̀ wà nínú èyí tó ṣe é pé kò ní ìdíkẹ́ tún kà tẹ́ bá ti foríkanlẹ̀ lẹ́ẹ̀mejì ó ti gbó kí ni tó tẹ̀lé ìjókòó láti ṣe àtáyà yẹn ìjókòó láti ṣe kí ni àtáyà là ń sọ bẹ̀ alákọ̀ọ́kọ́ àbí ẹmọ kó ti di mẹ́jọ bẹ́yẹn ẹ jẹ́ ká tún kà gbogbo Allahu akbaru ìmí tó yàtọ̀ sí ti àkọ́kọ́ wàjìbáàtì ni ta bá gbàgbé láti sọ̀kan nú ẹ̀ akọ̀forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì ni ẹlẹ́ẹ̀kejì sẹ̀mí aláàlè máa ń gbéra àìbẹ́ẹ̀kọ́ ta bá gbàgbé àní láti túnṣe akọ̀forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì ni ẹlẹ́ẹ̀kẹta Rabbana walakal hamd tàbá gbàgbé a nídìí ká tún ṣe akọ́foríkanlẹ̀ lẹ́ẹ̀mejì ni ẹlẹ́ẹ̀kẹrin subhana rabbi alazim èwo mélòó mẹ́ alákọ̀ọ́kọ́ ẹ̀ tàbá ti rùkú tá máa sọ subhana rabbi alazim mímọ́ rẹ̀ ọlọ́run ọba tó tóbi a lè ṣe méjì a lè ṣe márùn a lè ṣe mẹ́ta àmọ́ ètò jẹ́ ọ̀ràn yàn ní mélòó ẹyọ ọ̀kan yẹn tá bá ti ṣe báwo la ṣe máa tún ṣe àforíkanlẹ̀ lẹ́ẹ̀mejì èyí tó tẹ̀lé òní subhana rabbiyal a'la ìgbà la máa ń ṣe yẹn ìgbà tá bá forí kanlẹ̀ àbí ìyẹn mélòó la lè ṣe a lè ṣe mẹ́ta a lè ṣe méje ẹ̀hẹ̀ márùn-ún ṣùgbọ́n wo lọ́rán yàn ẹyọ kan subhana rabbiyal a'la yẹn tó bá ti ṣe o nídìí kò tún ṣe mọ́ o gbàgbé ni wà kàn forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì tàbá jókòó láàrin sùjú nǹkan mélòó la lè tọrọ a lè tọrọ nǹkan méje a lè tọrọ nǹkan mélòó márùn-ún ṣùgbé wo lọ́rán yàn ẹyọ kan kí lórúkọ rẹ̀ rọ́bìkì fírí ní bí èèyàn bá níyàn bá gbàgbé láti ṣe kí ló kàn máa ṣe yóò forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì kó tó di pé ó ṣe kí ni ó sálámà ẹlẹ́ẹ̀kélòó ẹlẹ́ẹ̀kẹ́lẹ́ láwà no ìkeje lókàn àbí ìkeje òun ni àtáyàtùlè láì ti ìjókòó àkọ́kọ́ àìbẹ́ẹ̀kọ́ ìkẹjọ ni ìjókòó yẹn fúnra ara ẹ̀ àbí tàbá gbàgbé àti jókòó àbí àgbàgbé láti ka àtáyà yẹn kí la máa ṣe náà bá parí ẹ̀ náà ìtàwọn àfáà kan sọ pé ẹlẹ́ẹ̀kẹsàn-án tí mo ṣe fẹ́ fi sí fún wa torí pé ta bá ṣe kò bàrùn wa jẹ́ òun ni súrà tá a máa ń kà tẹ̀lé fátíà kí la pè jàmá wọ́n ní tá a bá ka fátíà ìrun ti wó àmọ́ tá ka fátíà ìrun yẹn pé wọ́n ní bẹ́ẹ̀ a ò gbọ́dọ̀ mọ̀ọ́mọ̀ sọ pé ní ka súrà sí fátíà ibi tí ti ní ká ka súrà sí bọ̀tẹ́ tó bá jẹ́ pé gbàgbé wọ́n yìí ṣe wá ládọ́ọ̀lì wọ́n ṣe àmì níraka àkọ́kọ́ Maghrib ó kàn lọ rùkú kí ni kó ṣe tó bá parí ẹ̀ orí kalẹ̀ lẹ́ẹ̀mejì ìyẹn ò ní ìdí pé irun yẹn ò wó gbogbo bá bẹ́ ka bá kọ́ra òun ló gbàgbé fátíà ló gbọ́dọ̀ gbàgbé now àti wá débi tá ń lọ báyìí jọmọ́ tíyàn bá gbàgbé nínú àwọn nǹkan mẹ́sàn-án ta sọ yìí ta sọ pé sùjúdù méjì lè túnṣe tíyàn bá gbàgbé mẹ́ta nú ẹ̀kọ́ ṣé ó máa forí kanlẹ̀ yẹn lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́ta ní rárá o ẹyọ kan ti gbé gbogbo ẹ̀ mélòó ti gbé gbogbo ẹ̀ ìyẹn ti clear ó yẹ ìyẹn wá jẹ́ ká sọ bí wọ́n ṣe ń ṣe kọbùlí tọ́pẹ́ ń kọ̀bùlí òun ni ìforíkanlẹ̀ méjì káàtó sálámà jama kí náà ń pè ní kọ̀bùlí ìtọ́ ń ní báàdì òun ni pé ń dẹ̀yìn ta sálámà tán a ṣẹ̀ṣẹ̀ tún foríkanlẹ̀ lẹ́ẹ̀mejì àtúnwá sálámà lẹ́ẹ̀kan sí nínú kọ̀bùlí sálámà ẹ̀yọ̀kan ló wà àmọ́ nínú bàdí sálámà méjì báwo la ṣe ń ṣe kọ̀bùlí nígbàtà bá ti kírun yẹn tán mo gbàgbé sẹ̀mí Allahu liman hamida mo kọ̀ fún yín lápẹẹrẹ tàbí mo gbàgbé òpó mo wá ti tún òpó yẹn ṣe ní rákà tó tẹ̀lé nígbà tí mo ti gbàgbé ẹ̀yẹn ìrun mi ti dínkù bẹ̀ mo ti ṣàtúnṣe ó wá kó kí n forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì tàbí nínú wàjibáàt ni mo gbàgbé ó yẹ kí n sọ sẹ̀mí aláàlè máa mi dà mo kàn ṣe Allahu Akbar mo wá fẹ́ ṣàtúnṣe tó bá ti dé fáínà lórí ìrun ó ti ka àtáyàtù lillah ó ti ka ashadu an la ó ti ka aláàmọ̀ sọ́lẹ̀ aláàmọ̀ Muhammadi àbí àdúà kan wà o tó bá di next time la máa ṣe yẹn a máa pè wọ́n láwọn súnà orí ìrun ẹ ò gbọ́dọ̀ mísì ẹ̀ àwọn súnà orí irun yẹn yìí tá a máa ń fẹnu sọ nínú wọn méjìlá ni èyí tá a máa ń fi action ṣe eighteen ni bọ́lá ń ṣe ṣe tèmi nírọ̀rùn lọ́lọ́run máa ṣe yẹn náà nírọ̀rùn because ìyẹn nìyẹn máa mọ ẹ̀mí lógan náà ní ká gbọ́wọ́ sókè àwọn nǹkan ọ̀nà ni kò gbogbo àwọn yẹn ẹ jẹ́ ká sọ the next lecture bàbá fẹ́ ṣe ẹ bá ráyè ní next Sunday a lè wá ṣe abóńlọ́dì kan ṣáà ń tánù next Sunday no tó àbá travel kò fi sí nǹkan lẹ́ṣọ̀ ilé mi fi ìfẹ́ kó pẹ́ ká tó yanjú ẹ̀ àbí ìjọmọ́ kílẹ̀ wí next Sunday is ní ògbọ́ ànídàájí là ń sọ ìrọ̀lẹ́ ní tọ̀dọ̀ yín àbí ní tèmi dìre Eh, inshallah public lecture wọn ọgbọ́n náà fi announce o àfá àgbàlagbà ni wọ́n o gbogbo yín kẹ wá sí tèmi jire mosque ní next sunday nírọ̀lẹ́ so mo ti bá yín polówó public lecture yẹn so a máa wà ń bẹ inshallah so tán bá wo sunday yẹn a lè wá parí ọ̀rọ̀ tá à ń sọ lórí ìrun yìí ẹ jẹ́ ìṣàlàyé bẹ́ẹ̀ ṣe máa forí kanlẹ̀ méjì tó ń pè ní kọ̀bùlì tó ń pè ní kọ̀bùlì ni pé síwájú náà ń pè ń kọbùlì bàdí ni lẹ́yìn kí ni Yorùbá kọbùlì ẹ̀ dáhùn síwájú kátó sálámà náà ṣe pè ní kọbùlì tó bàdí ni lẹ́yìn ta sálámà bàdí lẹ́yìn síwájú ni kọbùlì báwo la ṣe máa ṣe tá a bá ti àfáà ẹ tá a bá ti kàtáyá tá ká ashadu an la ilaha illallah tá a jẹ ká aláàmọ̀ sọ́lẹ̀ aláàmọ̀ ọmọdé àti àdúrà tí mo ní máa kọ́ wa next week yẹn àdúrà yẹn ni pé ànábì ní ẹ má sálámà láì tọrọ ìṣọ́ ọlọ́run kúrò lọ́wọ́ aburú mẹ́rin aburú náà jàǹnàmà aburú sàárè aburú dàjàl aburú ìṣẹ̀mí àti ikú a máa kọ́ wa ládùúrà yẹn ní next week àwọn tó sì mọ̀ no problem tó bá ṣàti ṣàtáyà yẹn tán tó bá jẹ́ kó o dínrùn kù ni o dín kù mí sọ pé o lékún o sẹ̀mí aláàlè máa mídà ló rántí ṣe àbí rọ́bà náà wà lákàlẹ̀ àmì ló rántí ṣe àbí rákà mẹ́ta ló sọ di rákà mẹ́rin no rákà mẹ́ta ló sọ rákà méjì àbí mẹ́rin ló sọ di mẹ́ta tó bá yẹ kó o dínrùn kù ni àbí fátíà ló kà ló wá tún wá padà kà àbí ìdúró kan ló yẹ kó o ṣe tó o ṣe tó wá padà ṣe torí tó bá mèsì dúró kan gbọ́dọ̀ kọ́kọ́ ṣe bẹ̀tì tó bá jẹ́ pé ó kù bó ṣe ka àtáyá tán báyìí instead kò sálámọ̀ wà kọ́ tó forí kan lẹ́ni Allahu Akbar wà tó ka subhanu rabbil ala bó ṣe máa ń ka yẹn tó bá tún jókòó wà tó ṣe rọ́bìgì frílì bó jókòó tó mọ̀ kó ti ká àtáyà kó tó ṣe méjèèjì yẹn ẹ̀ dáhùn mọ́ o tó mọ̀ kó ti ká àtáyà kó tó ṣe ò wá ní tún àtáyà kà mọ́ wà kàn sálámọ̀ sọ́tún wà sálámọ̀ sósì kí lorúkọ yìí tá a ṣàlàyé yẹn kọbùlí kọbùlí ni ẹni tó bá dín ìrun kù bó ṣe máa ṣàtúnṣe ni pé tó bá kírun yẹn tán kó tó di pó sálámọ̀ tó bá ti ka gbogbo àtáyà tán kó tó sálámọ̀ A kàn forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì sí i kò wá ní kàtáyà mọ́ àwa sálámọ̀ sọ́tún àsòsì ẹjọ́ ṣé kọ̀bùlé yé wa ǹjẹ́ mọ̀gbà tí kọ̀bùlé máa ń ṣẹlẹ̀ ìgbà méjì ló máa ń ṣẹlẹ̀ ìgbà tí èèyàn bá dín nǹkan kan kò nínú òun ẹlẹ́ẹ̀kejì nígbà tí èèyàn ò mọ̀ bóyá òun dínkù àbóhùn ò dínkù wọ́n ní dídínkù ni kó gbọ́lá fún you understand àbí mo lékún ni àbí mo dínkù ni gbẹ́mí rẹ̀ sípò dínkù ìtorí kó má pè ní ò dáa tó bá wá dínkù wà á forí kanlẹ̀ méjì kó tó ṣe kí ni o kó tó sálámọ̀ ẹ fún yín lápẹẹrẹ mú kí n lọ fàtíà wàládọ́ọ̀lì àmì ìsàjà náà ṣúláwà lè fàtíà ọ̀rẹ́ta náà sàmúkà délẹ̀ mo kàn lọ sí rùkú ní láìsọ Allahu Akbar àwọn èèyàn kọ̀ rí pé mo ti lọ rùkú mo gbàgbé àbí mi ò gbàgbé àbí kò lè ṣẹlẹ̀ ní nígbàtí tó máa dìde mo tó ti lóòrò ọ̀rọ̀ ẹni tó lọ́ṣọ́ mọ́ mi lọ́rùn tí mo gba àwìn rẹ̀ sí lọ́wọ́ ẹ̀ ní ìbátúrọ́ ti sọ sẹ̀mí aláàlìmáàmìlà mo tún ní ah Allahu Akbar àwọn èèyàn ọmọ aláwàgbára tí mo ṣe yẹn kò dẹ̀ wúlò níbẹ̀ yẹn torí sẹ̀mí aláàlè máa mídà ló yẹ kí n ṣe kí ni mo ti dára ọ̀ràn di mélòó ọ̀ràn di méjì o bí mo yẹ forí kanlẹ̀ báyìí ọ̀rọ̀ ya ní wátà ni mo rò títí mi ọ̀ràn ti sọ subhana rabbi àálá ẹsẹ̀ mi di mélòó gbogbo ẹ̀ kò dẹ̀ sí mímọ̀ ṣe mi ìmọ̀ mọ̀ ṣe mo gbàgbé ni kí ni máa ṣe ó ti wá yé mi báyìí pé mi ò gbọ́dọ̀ tán ọlọ́run tó rọ́lọ́run ti rí mi àìbẹ́ẹ̀kọ́ àwọn jọmọ́ ò sì mọ̀ ìyẹn lè ṣe máa rí máàmù tó ń forí kanlẹ̀ ẹ́sìrà tẹ́yìn ò mọ̀ tẹ́ni máàmù àṣẹ tí máàmù ní mo ṣẹ̀ ìrun ti yí pé tèmi ò pé tó lẹ́yìn mi lẹ ti ń kírun ẹ̀ ní problem àìbẹ̀bọ̀ ṣùgbọ́n mo máa sọ tẹ̀yìn yẹn fẹ́yìn náà o ẹ má gbára lé máàmù o máa sọ àwọn nǹkan kan tẹ́ ẹ̀ gbọ́dọ̀ má ṣe tẹ́ bá wà lẹ́yìn máàmù o gbọ́dọ̀ má ka fáátì àti ẹ̀ kí ni mo sọ jọ mọ́ ọ̀nà mẹ́ta ló lè gbà ka fatia nínú tí máa ń bá ń kà kó mọ̀ ká pẹ̀lú ẹ̀ ó ní sọ tiẹ̀ sókè bó ṣe ń ka yẹn lọ nìwọ náà ń ka lọ ẹlẹ́ẹ̀kejì ó lè ka tiẹ̀ tán kí máa ń tó ka tiẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ó lè ka tiẹ̀ nígbà tí máa mú ń ka súra mi ọ̀nà mélòó la lè gbà ká àkọ́kọ́ ká máa bá máa mọ̀ ká lọ àbí ìyẹn dẹ̀ ló dáa jù torípa fẹ́ bá sọ àmì ẹ máa gbọ́ ipò àmì yẹn ẹ máa bá àti ìdébẹ̀ rárá mo ní nínú súnà tá ń fẹnu sọ méjìlá ni wọn yìí tá a bá mísì ń bẹ kò bànújẹ́ àmọ́ nínú àwọn tèmi yìí tí yàn bá mísì ó bànújẹ́ àbí so kọ̀pùlítà sọ ni pé tí n bá wá fẹ́ sálámọ̀ mo ti wá ka àtáyà mo ti ka àṣádù aláìláìláìlá mo ti ka àṣọláti ibrahimiya mo tún ti kàdúrà míì sí ó wá kó kí kan sọ asálámì tó bẹ́ẹ̀ mi gbọ́dọ̀ sọ torí mo jẹ gbèsè màá tún wá forí kanlẹ̀ lẹ́ẹ̀mí lòrú ẹ̀ẹ̀mejì ẹ gbọ́dọ̀ sọ pé ìmáàmù ìwọ ló mọ́ ní tó ṣe o gbogbo ilẹ̀ máa tún tẹ̀lé o bẹ́ẹ̀ tẹ̀lé ìrun yín lọ o ẹ tún tẹ̀lé tó bá forí kalẹ̀ lẹ́ẹ̀mejì tó fẹ́ sálámọ̀ tí ó nídìí kó tún ka àtáyá ẹ̀ẹ̀dáhùn kò nídìí àbí ọlọ́run á san yín lẹ́san rẹ̀ tó bá jẹ́ pé ó lé ìrun kún ni ìrun magrib ló yẹ kí bàbá kí ó dẹ̀ kó jókòó lẹ́yìn ẹlẹ́ẹ̀kẹta àbí bàbá kan náyà ó fi kan jo wáyé ìrun àbí ò lè bá dámọ̀ fúnra ra ẹ̀ kó ṣàtúnṣe bí ò bá dámọ̀ fúnra ra rẹ̀ tó bá ti sálámọ̀ tán á sọ fún pé irun yẹn lé á dẹ̀ wá ṣàtúnṣe báwọn náà ṣe ń ṣàtúnṣe tí irun bá lé á kà táyà délẹ̀ á kà ṣáájú aláìláìláìlá ò délẹ̀ á kà láwọn sọ́lẹ̀ aláàmọ̀hánmọ̀dé délẹ̀ á ṣàdúrà tí ó ṣe délẹ̀ àwa sálámọ̀ ẹ̀mọ̀ kí mo sọ pé lẹ́yìn sálámọ̀ ni bàjẹ́ àforí kalẹ̀ lẹ́ẹ̀kan sí ní ó ṣe ṣùgbọ́n rọ́bì alẹ́ àlá yóò jókòó yóò ṣe rọ́bì gìfìrí ní yóò tún padà yóò ṣe ṣùgbọ́n rọ́bì àlá ní iye ìgbà tó bá wù tó bá wá jókòó padà kò ní tún àtáyá kà mọ́ akàn sálámọ̀ sọ́tún asálámọ̀ sósì ìyẹn ni wọ́n ń pè ní bàájí ẹ̀sìn mímọ́ kọbùlé àti bàádí ó kọjá wáàsí tẹ́nìkan ó sáré ṣe pé báyìí rọ́ o ẹ̀kọ́ kí wọ́n mọ̀ pé gbogbo nǹkan kọ́ ni kọ̀bílẹ̀ àti bàdí gbé o àbí àwọn nǹkan kan wà tẹ́ bá ti sọ́nù lórí ìrun kí lẹ́ kọ́kọ́ ṣe ẹ̀kọ́ mú wọn wá padà ẹ̀ṣẹ̀ wá tún ṣe kọ̀bùlé yẹn nígbà tí ẹ̀ dínkù ẹ̀ tún máa tún ṣe kọ̀bùlé àmọ́ àwọn nǹkan mẹ́sàn-án yìí tó bá jẹ́ pé àwọn ẹlẹ́gbàgbé ẹ̀ nídìí kẹ́ tún wọn ṣe kọbùlí ti gbé wọn ọ̀rọ̀ mi yé àbí òye wa mo sọ fún yín pé tó bá di next week lágbára ọlọ́run a ṣàlàyé fún wa àwọn súnà méjìlá òjòjú o òjòjú estate ló wà ń bẹ̀ òjòjú estate ok èyí tó tẹ̀lé ńkọ́ ẹ̀fún ọjọ́ ojú 28 ẹ̀fún ọ̀nà next week wá sí irun yìí ò gbọ́dọ̀ pẹ́ ṣẹ́gbà káwá tírìtì ìwé mẹ́rẹ̀ẹ̀rin bí ṣẹ́gbà fíkíù ni àlàyé ẹ̀sìn ọgọ̀rọ̀gọ̀ ń kí ni wọn dìkítà but information yìí tààrọ̀ iṣẹ́ àárọ̀ ṣẹ̀ ẹjọ́ ṣó clear ọlọ́mbàmí san ilẹ̀ san rẹ̀ tó bá di next week ń sìn á sọ méjìlá láwọn gbólóhùn tó jẹ́ ti súnà ta gbọ́dọ̀ máa ṣe àti nǹkan méjìdínlógún action làwọn yẹn ìbẹ̀lẹ̀ ti mọ̀túnmọ́ bá ṣe ń ká ọwọ́ yìí lera wọn bá ṣe ń wọlẹ̀ gbogbo tá ń fara ṣe lórí ìrun ká tó ṣe wá bọ́ sí àwọn nǹkan tó ń bà mú jẹ́ torí mo ti rẹ́ni tí ń kírun lọ́wọ́ ọ̀rọ̀ náà ń sọ ń bí ó dẹ̀ ń rẹ́rìn so ọ̀rọ̀ yẹn ò kàn o àwọn tó ń tó ń sọ̀rọ̀ yẹn gan ìkà ni wọ́n tó rọ̀rọ̀ tó ń sọ yẹn ẹni tí ò ní rẹ́rìn amúra so àwọn gan ẹlẹ́ṣẹ̀ ni wọ́n nínú mọ́ṣáláṣí tẹ́nìkan ń kírun lọ́wọ́ ọ̀rọ̀ rẹ̀ ni wọ́n dẹ̀ ń sọ gbójú ẹ̀ ṣe ṣe jì báyìí kò mọ̀ pé irun ti bàjẹ́ abẹ́ni tó ṣẹ̀ jẹun tán kò fọ ẹnu dáadáa ibi tó ti ń jẹun lọ́wọ́ kìíní yẹn kan padà sí lẹ́nu ni ló bá ń fọgbọ́n rùn ẹ̀rùn ti bàjẹ́ o nǹkan bí nǹkan 18 ni ẹ jẹ́ ká sọ tó bá di next week ìmọ̀lólà dín ní náà wọ́n ní tí wọ́n ní káníyàn ó yẹ kó mú kọ̀bù ní wá ó wá gbàgbé ẹni pó gbàgbé kìí ṣe pó mọ́mọ́ ṣe tó bá ti sálámọ̀ tó ti lọ á padà sórí ìjókòó á mú méjì wá ṣọ́rọ̀ mi ti yé wa méjì yẹn ló máa mú wá kìí jẹ́ kó máa mú mẹ́rin wá o mélòó ló máa mú wá méjì tó yẹ kó ṣe yẹn nìkan ló máa mú wá tó bá dẹ̀ ti ṣe kò ní ka àtáyá lórí ẹ̀ nítorí pé ká ní kò gbàgbé kò ní ṣe kí ni kò ní kàtáyà anábíwá Muhammad èyí tó ṣẹlẹ̀ sóhun ìrun zuri tí ẹ kó kí mẹ́rin méjì lókì ó dẹ̀ dìde ó lọ àwọn èèyàn wá ń bèrò àti béèrè lọ́wọ́ ànábì Muhammad ẹgbọ́ta ni ó béèrè lọ́wọ́ Muhammad wọn àmọ̀ bóyá ọlọ́run ti ṣe ìdí sí méjì òjíṣẹ́ ọlọ́run wá rí pé ara àwọn bíbù yóò balẹ̀ ó dẹ̀ nǹkan kí ló kọlù yìí tí ó sì àwọn ní báyìí báyìí lẹ́kì ó dẹ̀ padà lọ ṣe àtúnṣe yẹn torí pé ọlọ́run gbọ́dọ̀ jẹ́ kó mú ṣe àṣìṣe torí àti kọ́ àwa lẹ́kọ̀ọ́ tí ò bá ṣe rí à ní wọn bá ṣe máa ṣàtúnṣe question yìí yes na wà lẹ́nu sọ́ọ̀tì ìrún aago méjì òkè sókè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wá dá padà ok ìyẹn ni ẹgbẹ́lẹ̀ kan mo sọ pé mẹ́wàá ni mo fẹ́ fún yín mo á fi sórí mẹ́sàn-án àwọn àfáà kan sọ yìí wọ́n fi sípò pé wàjibáàtì ló wà àwọn kan ní kò ṣe wàjibáàtì ó ti yẹ ń sìn àwọn kan ní ìrun tó yẹ kó kà sókè tó lọ kà á jẹ́jẹ́ wọ́n ló ti dírun yẹn kù wọ́n kó kó forí kan lẹ́ẹ̀mejì ẹ̀rí bẹ́ẹ̀ kan mo fẹ́ fún yín ní mẹ́wàá òun ni mo fẹ́ fi sí wọ́n á rántí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà wọ́n fi tọ́bá wọnú tíra yìí sí wọ́n fi síbẹ̀ wọ́n ló wà nínú tó ṣe pé tẹ́ bá gbàgbé ẹ̀ka sókè ẹ̀ka sókè kò bá rún yẹn jẹ́ tó ti yé sí so bẹ́ẹ̀ bá forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì kò bá jẹ́ bẹ́ẹ̀ forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì kò bá jẹ́ in tó ṣe pàtàkì ni pé àti ìdákẹ́jẹ́yẹ yín àti ẹ̀ka sókè ẹ̀ka fàtíà ọlọ́nkó san yín lẹ́sàn rẹ̀ ó yẹ kẹ́ ìbèrè lẹ́ẹ̀kan pé á ah, ẹni mẹ́wàá ẹtùsọ́ di mẹ́sàn-án so tó bá rí bíbí oríkè mẹ́jọ náà kọ sí samaniya bẹ̀tí tíra míì wà tó gbé kìíní súra lẹ́yìn fátíà wọlé ẹgbẹ́ bèèrè bèèrè náà wà lẹ́kùn sára wọ́n ní wọ́n kírun bí sórí bá jókòó àkọ́kọ́ àtáyà àtáyà ẹ̀ bàbá wọn ṣàtáyà ẹ̀ tó bá tún máa kírun méjì ẹ̀ máa ṣàtáyà tẹ́ tí bá tún dìde tí bá wá sọ ẹyọ kan ẹ̀ àtáyà ẹ̀ ti kó ẹgbẹ́ta ìdílé ìgbẹ́ta ìdílé àtáyà mẹ́ta ẹ̀ lè máa bá lọ. nǹkan béèrè ni pé wọ́n ń kírun lásìrè lọ́wọ́ àwọn wọlé àwọn bá wọn kí àtáyà wọ́n ti kẹ́ ẹyọ kan o ẹyọ kan làwọn bá àwọn bá wọn jókòó àtáyà àtayá di 1 àbí àwọn tó máa kí méjì wọ́n ti jókòó àtayá àtayá di mélòó ó lè tú àwọn tó máa wá dìde láti san ẹyọ kan yẹn àtayá di mélòó kádàrá yín nìyẹn àtayá mẹ́ta lẹ́ṣì ẹ ní problem ẹ kọ́kọ́ bá wọn kírun wọn yẹn délẹ̀ ẹṣẹ̀ wà mú ti yín wá ẹ̀rígẹ́mì tí ìwọ̀nú àwọn technical area gbogbo technical wọ́n kàn múná lọ ni ẹ má dá wọn lóhùn àwọn technical area ẹ jẹ́ ká sọ next week inshallah ẹ mọ bí èèyàn ṣe ń kí mọ́ grip tí wọ́n bá ń kí ṣáì lọ́wọ́ èèyàn ó dẹ̀ jọyìn wọn ẹ mọ ohun tó fà tó fi jẹ́ pé láti kírun jọ̀mọ́ ìtorí ká lè kírun jọ̀mọ́ ẹni bá ń kírun lọ́wọ́ ní mọ́ṣáláṣí ó lè jọyìn ẹ̀ wọ́n ti kírun tán o ọkàn rẹ nìkan tó ń kírun ni àwọn èèyàn wá ní náfìlà lóyàn náfìlà lóyàn ò ní dá wọn lóhùn ó máa dúró pa pẹ̀lú ẹ̀ máa ṣàlàyé fún yín kí ló fà á ẹ jẹ́ ń sọ yẹn léni ọlọ́run ló lẹ̀mí ọlọ́run lọ́rẹ̀ mi wá dọ́lá abéjọ. now ṣé ìfẹ́ gbọ́ irun jọ̀mọ́ ntóbi ní ládàá ju irun ọ̀ranyàn irun kádàrún kí lọ ládàá mẹ́tàdínlọ́gbọ̀n ní irun jọ̀mọ́ ló fi ju kádàrún kí lọ débi pé ìkan lára sàábí ànábì Muhammad sàṣà ó dé mọ́ṣáláṣí ńjọ́ kan ó rí i pé wọ́n ti kírun tán ló wá ń wọ́ ẹni tí ó bá kírun ni ò bá rí ìbànújẹ́ wá mú un ó wá rántí pé irun jọmọ́ yẹn láàdá mẹ́tàdínlọ́gbọ̀n lónìí twenty seven ló bá bẹ̀rẹ̀ sí ní dá irun èkí nígbà twenty seven jọmọ́ ta ló ránṣẹ́ nígbà tó o ṣẹ̀ ó rò bóyá tó ń bá kírun yẹn nígbà twenty seven bóyá o lè ní ládàá àṣé bàbá kí nígbà hundred kò lè ní ládàá irun jọmọ́ ẹ̀yọ kan wọ́n ló wá lálàá nínú àlá rẹ̀ ó ráwọn táwọn jọ máa ń kí jọmọ́ gbogbo wọn bẹ lórí ẹṣin ẹṣin wọn ń lọ gíjà gíjà gíjà òun náà wá gbé ẹṣin tiẹ̀ gbogbo agbára tó sa ẹṣin yẹn ò lọ ẹni tó wá kẹ́yìn nínú àwọn tó ti ń lọ yẹn tó kírun jọmọ́ ìyẹn wá wẹ̀yìn pé ó lè bá wa o jọmọ́ la fi tiwa ṣe tí ń túmọ̀ sí wípé kò sọ́nà tó lè gbà dárùn ẹ kí tó lè ní ládàjọ́ mọ̀ so kí ló máa wá ṣe tó bá dé mọ́ṣáláṣí tó bá wọn tí tó bẹ́ẹ̀ nìkan tó ń kírun lọ́wọ́ má béèrè kí ló ń kí lọ dúró sẹ́gbẹ̀ẹ́ kí ló fà á àwọn tó bá ní náfúlà ló ń kí náfúlà ló ń kí ẹ̀sìn òye wọn náfúlà ìrun kọ̀ọ̀kan bí irun yẹn ṣe rí ni nọ́fìlà ẹ̀ rí irun àṣùbà fatia àti súrà ni irun àṣùbà bí fatia àti súrà ni nọ́fìlà àṣùbà bá a ṣe ń karùn àṣùbà sókè ni wọ́n máa ń ka nọ́fìlà rẹ̀ sókè ìǹtẹ́ ẹ̀ fi ń gbọ́ ariwo ni pé wọn ò fẹ́ tó bá ń dàrún kí káriwo rẹ̀ ó di mọ́ṣáláṣí lọ́wọ́ àmọ́ tí ẹnìkan tí wọ́n bá ń yan nọ́fìlà ìwọ ní àníyàn nọ́fìlà ẹni tó jọ ìyẹn lè ní àníyàn irun ọ̀ranyàn yóò wá gbalada jọmọ yóò máa jẹ nọfìlà fún ọ yóò máa jẹ irun ọ̀ranyàn fóun ìwọ kẹdẹrẹ òun yan nọfìlà lọ́wọ́ ni tó bá ti rí pé ẹnìkan ti jọ ìyẹn o gbọ́dọ̀ gbóhùn sókè nítorí pé nọfìlà tó yàn yẹn ẹ̀tọ́ rẹ̀ lẹ̀tọ́ ìrun àṣùbà rẹ̀ tó bá di àyílà ìrun àlásà ìrun zuri bọ́n ṣe ń kí rákà méjì àkọ́kọ́ zuri ni wọ́n máa ń kí nọ́fìlà zuri fati asura fati asura ni tó bá fẹ́ kí mẹ́rin fati asura fati asura ni so tẹ́nìkan bá dé ó ẹ ti kírun tán ó lè ní òde abá mi kírun má sọ pé àwa ti kírun o tó bá ti mọ̀ pé o ní lẹ́yìn suri wàá wá jọyìn ẹ̀ wàá gba ládàá kó ran ọmọ ìyá rẹ lọ́wọ́ òun ò wá gba ládàá kóun náà kírun ní jọ̀mọ́ ìwọ sì ti kírun o ti kí nọ́fìlà rẹ nìyẹn dandan kọ́ ni ká níyàn ìmáàmù àtẹ tó wà lẹ́yìn rẹ papọ̀ sọ̀rọ̀ mi yé yín ẹ gbọ́ now tó bá jẹ́ ìrun súrì lèèyàn jẹ ó wá bá wọn wọn ń kí àṣírí wọn ò gbà wá láyè ká kí àṣírí síwájú ìrun ẹ dáhùn wọn gbà wá láyè ká kírun asiri síwájú ìrun òun náà ṣe ní ìwọ tó o bá jọyìn wọn fún asiri wọn bá ti kí tán tó o wàá ṣẹ̀ṣẹ̀ wá kí zuri rẹ wàá ṣẹ̀ṣẹ̀ tún wá kí asiri kí ló máa ṣe tó fi ní kó sírù wàhálà yẹn tó bá ti ń kí asiri wọn lọ lọ jọyìn wọn pẹ̀lú àníyàn zuri àwọn ò gbalada asiri ìwọ gbalada zuri ó wàá jókòó lẹ́ni tó ń retí ẹni tó ṣẹ̀ fẹ́ kí àṣírí tiẹ̀ ló bá tún báyẹn náà kí jàmá. ẹ jẹ́ wá fún yín ní ìtò látàrodo lórí. ìrun magrib ó fẹ́ kí magrib wọ́n dẹ̀ ń kí ìṣáì lọ́wọ́ ọ̀nà mẹ́ta ló lè gbà kí ọ̀nà mélòó ọ̀nà àkọ́kọ́ o lè bá wọn kí ìṣá ìyẹn délẹ̀ ṣùgbọ́n o tí ì kírun o wàá ṣẹ̀ṣẹ̀ wàá kí mọ́gírìbù ẹ wàá ṣẹ̀ṣẹ̀ tún wá kí toró o gbọ́dọ̀ kí ìṣá ìṣáájú mọ́gírìbù. ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ni kò sáré kí mọ́gírìbù ẹ níwọ̀ nìkan àbí kò wá lọ jọ́yìn ìṣá ẹ̀ ìyẹn ò ní ládàá tó torí mọ́gírìbù tó dá kí yẹn àwọn èèyàn mọ̀ kí tá a bá ń san irun a lè san ní jàmá tẹ́yìn kan tẹ́ bá mísì irun tásìkò irun ti lọ tẹ́ bá rí pé ẹ̀pọ̀ tẹ́ ẹjọ́ fẹ́ kí jọmọ́ ní kẹ́ ẹ fi ṣe tó ẹni tó ṣe bẹ́ẹ̀ kì í ṣe kí bóyá wọ́n mọ̀ ọ́n mọ̀ wàhálà ló dé náà ṣe late àìmọ̀ ọ́n mọ̀ ẹ wá wo bó ṣe lọ́lá jù kẹ́ ṣe tẹ́ gbàládà gbogbo jọmọ́ yẹn ẹ wá join ìṣá ìwọn pẹ̀lú àníyàn Maghrib kí ni mo sọ pé a máa join àníyàn o Allahu Akbar pẹ̀lú wọn ni wọn ó kí mẹ́ta bá ti ń kí Maghrib tó bá dìde ẹlẹ́ẹ̀kẹrin wàá jókòó wàá wà ń bẹ̀ tó fi padà wá bá ẹ lórí ìjókòó wọ́n wà kàtáyá ẹjọ́ kàtáyá lẹ́jọ́ sálámà ìwọ ti kí mọ́gírìb àwọn ti kí ṣáì àìbẹ́ẹ̀kọ́ tó bá fẹ́ kí mọ́gírìb àti ṣáì pọ̀ lórí ìjọmọ́ kan náà ní tó máa ṣe ni pé wàá kí pẹ̀ láníyàn mọ́gírìb wọ́n ní tọ́ bá ti jókòó báyìí ọ̀rọ̀ tí mo sọ yìí wà nù tíra tọ́ bá ti jókòó báyìí kó o bẹ̀rẹ̀ sí ní kàtáyà tiẹ̀ kó o sì sálámọ̀ no tí wọ́n bá ti kí kẹta tán lọ ìwọ jókòó ẹlẹ́ ẹ̀mọ̀ wọ́n ti lọ sẹ́lẹ̀ kẹrin àbí ìwọ jókòó ẹlẹ́ẹ̀kẹta kó o ṣe àtáyà rẹ kó o sálámọ̀ kó o wá lọ jọyìn wọn lórí rákà ẹlẹ́ẹ̀kẹrin last raka pẹ̀lá níyàn ìṣáì ọgbà ládàá mọ́gírìb àti ládàá ìṣáì ẹ gbọ́ mi mi ma bóyá ẹ gbọ́ àwọn ẹ̀ bí mo yẹ sọ ó jọyìn mọ́gírìb ó jọyìn ìṣáì magrib dẹ̀ ló ń fẹ́ kí ó dẹ̀ máa tún kí ìṣáì pẹ̀lú wọn tán bá ti kí lẹ́lẹ́ẹ̀kẹta wọ́n ní kó jókòó tán bá na ẹlẹ́ẹ̀kẹrin má bá wọn lọ ó ti yanjú mẹ́ta tiẹ̀ kó ka táyà rẹ kó sálámà kó tètè lọ bá ìmáàmù ní ẹlẹ́ẹ̀kẹrin ó lè dá àtáyà kà kó sálámà torí ìgbà mi ìmáàmù lè ṣáájú rẹ̀ sálámọ̀ ìgbà mi ò lè ṣáájú ìmáàmù sálámọ̀ nígbà tí ìrun tó bá fẹ́ kí tí bùkátà rẹ̀ bá ti pé lára rẹ̀ lẹ́ni tó ṣe pé ó fẹ́ kírun méjì lẹ́yìn àwọn tí ń kírun mẹ́rin àbí kò lè wáyé ṣe mọ̀ pé onírìn àjò ó lágbára láti kírun méjì àbí bẹ̀jọ̀mọ́ torí wọ́n yarí mọ́ lọ́wọ́ pé ó lè ṣáájú wa ká ló ṣáájú wọn yóò kí méjì tiẹ̀ yóò sálámọ̀ àbí tó bá jọyìn wọn ó lè kí méjì tiẹ̀ kó sálámọ̀ ẹ̀yin lẹ́yìn o láǹfààní méjì òun láǹfààní méjì Islam rọrùn ju bẹ́lòmí ṣe rò lọ kí ló fà tó fi jẹ́ pé ẹni tó jẹ̀rún méjì méjì ló jẹ́ o ìgbà tí ó bá yín ẹ ti kí méjì kọjá abẹ́gbọ̀ méjì ló kù tẹ́ǹkí kí ló yẹ kó mọ́ ṣe ìran méjì ló jẹ ẹgbọ́n mẹ́rin dáadáa o ó fẹ́ kí zúrì méjì torí arìnrìn àjò ni nígbà tó máa jọ ẹ̀yin ẹ̀yin tí ń kíjọ mọ́ lọ́wọ́ ẹ ti wá kí méjì kọjá àbí òun wá jọ ẹ̀yin méjì péré lòun wá bá ṣó yẹ kó dìde pé fẹ́ tún méjì mú wa ìran ẹ ti pé lórí méjì yẹn in fact kò tí ẹ̀ ní ìdíkò bí i bóyá ti kírun kan rí nìkan kò tí ẹ̀ sẹ́ tó lè sọ bẹ́ẹ̀ ti kírun rí ó kàn bá yín lórí méjì ni àbí ẹ gbọ́ bẹ́ẹ̀ dáadáa ṣẹ́ni tó bá bárùn sí ṣẹ́jẹ́ màmá béèrè pé mélòó náà kiri irọ́ o kò dẹ̀ yẹ kó béèrè lọ́wọ́ yín pé sárìnrìn àjò ní rárá méjì tó fẹ́ kí ló fẹ́ kí tó bá ti bá yín lórí ìdúró àì béèrè lọ́wọ́ ẹni tí ń kírun kílẹ̀ kí. Leki àìbèrè mélòó ló kù àìbèrè kílẹ̀ ti kí kọjá ẹni tó fẹ́ kírun ló mọ ẹ̀rún tó ń fẹ́ ṣe kí ni o àníyàn ní ṣáájú iṣẹ́ nínú Islam àníyàn yẹn ló jẹ́ ká lè bó níná fúlàkírùn àníyàn yẹn ló mẹ́ni tó fẹ́ kí ìṣá ẹ̀ kó bó ní mọ́gírìbù kírun tó ní mọ́gírìbù bá ti sálámọ̀ kí ló ní ìṣá yóò ṣe yóò dìde láti mú ẹyọ kan tó kù wá ọlọ́pọ̀ ni ó yé wa ẹ jẹ́ ká tírítì ìwé yìí volume mẹ́rin ni ká ṣe mẹ́rẹ̀ẹ̀rin gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn láàyànjú kọ́lọ̀n kó ṣe nírọ̀rùn fún wa bàbá yẹn tún náwó àtáyà ayédè ẹjọ́ sọ̀rọ̀ ẹjọ́ sọ̀rọ̀ ẹjọ́ sọ̀rọ̀ náà náà okay Maghrib bẹ́ẹ̀ ojoko ojoko lè jókòó kó sálámà yes awa dìde ajọ́yìn kẹrin ẹ̀ awa san mẹ́ta tó kù a san ṣe mọ̀ pé àti ìsọba ṣe ń san irun bẹ̀tì kíláàsì yìí kàn jẹ́ kíláàsì tó ní agídí gbogbo nǹkan náà fẹ́ gbọ́tán lé ní ṣe rí bá ṣe ń san irun ni pé tẹ bá ti wọ irun ọ̀nà àkọ́kọ́ tá ń gbà sọ̀rọ̀ ni pé èyí tá a bá bá ní nọmba wánù ti wà ẹjẹ́ fún yín lápẹẹrẹ tó bá ń kí mọ́ gírìbù lọ́wọ́ ẹyọ kan la wá bá kò sí ìta kanáka bẹ́ẹ̀ kan náà ṣe ń ka irun o tẹ́mọ̀kí fátíà ní òpó irun tẹ́ bá bá wọn kírun magrib ẹ wá bá wọn lórí rákà ẹyọ kan rákà ẹyọ kan tẹ́ bá yẹn ní nọ́mbà 1 ló ẹ má gbàgbé pé tẹ̀rìtìlì wà nínú ọ̀run wọ́n ní àgbọ́dọ̀ dàrú àìbẹ̀kọ́ àgbọ́dọ̀ tó tẹ̀léra wọn so rákà àkọ́kọ́ tẹ́ bá yẹn nọ́mbà 1 ló tó bá fi sálámọ̀ tẹ́ bá fẹ́ dìde nọmbà 2 lẹ́fẹ́ kí ayébẹ̀kọ́ ẹwà òkè báwo ni wọ́n ṣe kí nọmbà 2 Maghrib ẹwà rí pé nọmbà 2 Maghrib is fatia àti sura wọ́n dẹ̀ máa ń kà sókè bẹ́ẹ̀ ni ayébẹ̀kọ́ tẹ́ bá wá ka fatia àti sura tẹ́ kà sókè nọmbà 2 Maghrib tán bá kí tán kí náà máa ń ṣe ẹwà jókòó ó ní káyé jókòó tó ti ṣe o wàwá jókòó pé nọmbà 2 ni mo ṣe yìí ìjókòó ló kàn tó bá wá fẹ́ dìde ní nọmba tú yẹn nọmba kí ló kàn nọmba tírì mọ́gírì báwọn náà ṣe ń kí fatia nìkan ní ìdákẹ́jẹ́jẹ́ bó ṣe máa kí nìyẹn ló bá sálámọ̀ irun rẹ̀ ti pé ẹ gẹ́ẹ̀tì ẹ̀ wàhálà dé o àwọn jàmọ́ ò gbọ́mọ́ obìnrin fẹ́ bèrè question Bismillah yes. yes Mary. yes yes yes. so méjì alákọ̀ọ́kọ́ téèyàn mí ṣé fàájì ànìkan náà ló máa wá kéde now ẹ rí i pé ẹ máa gbọ́ béèrè tán béèrè o ṣé ọ̀gbìn gbà tí mo ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo ní fátíà ní orígun ìrun àbí òsọ bẹ́ẹ̀ bó dẹ̀ láwọn àfáà kan sọ pé súrà kò sí nínú wàjìbáàt àbí òsọ kó tó di pé èmi fi sínú ẹ̀ mo ní ẹ lè ráwọn tí wọ́n fi sínú wàjìbáàt tẹ mọ̀ káwọn wàjìbáàt làwọn kan tẹ́ pé tẹ bá gbàgbé ẹ forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì àbí so súrà ò sí lára orígun ìrun wọ́n nígbà táwọn bá ìṣá ẹ̀ méjì gbẹ̀yìn làwọn bá méjì gbẹ̀yìn yẹn fatia lásán ni wọ́n sì kà àbí fatia kọjá ìntẹ́mi ó pè ní lásán èmi ni mo pè ní lásán o alájà ò pè ní lásán o mo ní wọ́n máa ń ṣẹlẹ̀ lọ́dún èèyàn kí sọ pé fatia lásán mà ni mo bá irun ló bá yẹn o gbogbo kùránì pátá wọn lẹ́gbẹ̀ẹ́ fatia lára orúkọ fatia ní asọ́láàt tó bá ní kò ka súrátù sọ́láàtì fún wa fatia náà sọ náà nígbà tó ti bá méjì yẹn tó bá fẹ́ dìde ẹlẹ́ẹ̀kẹta ìṣáì ló fẹ́ kí yes or no ẹlẹ́ẹ̀kẹta ìṣáì òkè ní àbílẹ̀ tó ń kà sókè ní àbọ̀ ń kà á lẹ̀ fatia àti súra àbí fatia nìkan fatia nìkan lọ́ọ́ mú wa nọmba tírì rẹ nìyẹn nọmba fọ́ rẹ náà ó tún mú wa fatia nìkan ah, ẹ̀gbọ́mi mọ́ sọ́rọ̀ mi yé wa mo ní ń ta jẹ oyè yìí sìn yìí ta bá o ní nọmbà 1 ti wa ta bá dìde nọmbà 2 wọ́n ṣe ń kí tó kù la máa kí ó pọ́síbù kéèyàn kí zúrì pẹ̀lú fatia nìkan lọ́nà mẹ́rẹ̀ẹ̀rin kí ló fà á èyí tó bá méjì tó bá fatia nìkan ni àìbẹ̀ẹ̀kọ́ méjì kejì tí ó tún mú wá fatia irun rẹ̀ pé pérépéré nítorí pé èyí tí mo fi sẹ́lẹ̀ kẹsàn yẹn ẹ̀ lè rí inú tíra yẹn wọ́n fi súrà sínú súnà wọ́n ní súra wọ́n ní súnà méjìlá láwọn nǹkan tó ṣe é pé tẹ́ẹ̀ bá rántí ṣe wọ́n lórí ìrun ẹ̀ ní ìdíkẹ́ ṣe wọ́n nínú tíra yìí wọ́n ní tí a bá rántí forí kanlẹ̀ wọ́n ní tí a bá rántí ka súra lẹ́yìn fátíà a ní ìdíká forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì wọ́n ní kò sí lára ẹ̀ bọ̀dẹ̀mí sọ fún yín pé àwọn àfáà kan ṣe ìyapa ẹnu ni mo yí bá yín gbé sí torí pé ọjọ́ míì o lè padà bá pàdé pé á ah, eléyìí wà nínú wajibat honorable ma fi sí jọ yẹn tó yẹ yín sí ni mo sọ pé àwọn àfáà kan sọ pé tí wọ́n bá ka súra kan ka súra sí orí fatia ìpè lára wajibat ni àmọ́ kò sí nínú ọ̀pọ̀lọpọ̀ tírà òun ló ṣe ní wọ́rí pé fatia ni mo bá mi ò bá súra tí fatia ò bá sí kò sírun àmọ́ tá a bá bá fatia a bá kí ni o sọ̀rọ̀ mi yé wa now ó tún máa wà nínú àwọn tíra míì lágbọ́yé àwọn àfáà míì wípé ìntọ́ jẹ ni kò san ẹ má jẹ́ kó ṣì í lọ́nà ẹ máa kọ́ mo ti kọ́kọ́ fún yín ní èyí tí ó jẹ́ ìlànà ó yẹ yín but kẹrí ẹni tó jẹ ìrun tó ní súrà nínú kó wá san padà pẹ̀lú ìrun tó ní súrà nínú ìyẹn náà bá mu ẹ gbọ́ mi ṣé ọ̀rọ̀ yìí ò ti pọ̀ jù láàárọ̀ yìí báyìí torí tán bá náwọn àfáà sí ìyapa ẹnu mo máa ń fẹ́ kẹ ẹmọ méjèèjì so that ìjọ tó bá rí ẹni tó wá ń san ìrun tàbí tí wọ́n náà decide pé èyí tí mo jẹ ni mo fẹ́ san mo fẹ́ fi ẹ́ lọ́kàn balẹ̀ pé ìrun rẹ pé ṣẹ́gẹ̀tì wípé nísìn mo jẹ irú tí alájà béèrè méjì tí wọ́n kọ́kọ́ kí fatia àti súra ni fatia àti súra ni èyí tèmi sì bá oní fatia nìkan ni ṣe mọ̀ pé ìlànà ta ní kágbà san òun ni pé kó mú méjèèjì yẹn ní one and two tiẹ̀ àbí tó bá máa dìde kó wá kí tírí à ń fọ irun yẹn tó bá dẹ̀ máa kí tírí à ń fọ irun yẹn kò ní ka fatia kò ní ka sóra sí àbí àsọ̀pọ̀ pé a tún wá ń sọ lẹ́lẹ́kejì pé tó bá wá wù ú tó bá jẹ́ pé méjì tó jẹ yẹn gangan ló fẹ́ san padà wọ́n tún fàyè gbà yẹn náà ṣé kò dàrú méjèèjì lẹ máa bá pàdé ní ọ̀nà méjèèjì tá a máa ń gbà á san ọlọ́wọ́n bá kó jẹ́ oyé wa o ẹni tó fẹ́ kí jimá ńkọ́ amakansu election next week o àbí jọmọ ẹni tó fẹ́ kí jimá ńkọ́ ló bá dé jimá ó bá dé jimá a kansu ẹ a máa ṣe o ẹni tó fẹ́ kírun jimá ló bá dé jimá wọ́n ti kíra ká wọ́n ti kíráká ẹlẹ́ẹ̀kejì orí ìjókòó náà wà wọ́n kàtà ayá lọ́wọ́ lódí ìrun mélòó ni ó san padà mẹ́rin ni ó san kò ní san méjì ìrun jímọ̀ ni ó torí ìrun jímọ̀ yẹn wọ́n pẹ́ráká mẹ́rẹ̀ẹ̀rin sọ́nà méjì wọ́n fi kan sí útúbà wọ́n dẹ̀ fi kan sára àrùn ìwọ tó ń fi útúbà ṣeré ẹ̀rín rẹ̀ ń pa mí o útúbà jímọ̀ ọ̀ràn yan ni o orí pé wọ́n tiẹ̀ tún ràn wá lọ́wọ́ pé ẹ wà bẹ́ẹ̀ bá kọ́kọ́ dé ládàá yín bí ràkúnmí ni ọ̀rọ̀ yẹn kì í ṣeré o tí ládàá fi kéré bí ẹyin ó wọ mọ́ṣáláṣí àbìgbà àwọn màláìkà pàwédé tí wọn ò kọ nǹkan kan mọ́ lọ́wọ́ ń sá eré bọ̀ ọ̀lẹ́ báwé olùmọ̀rúkọ rẹ̀ ń bẹ o ẹ jẹ́ ká máa wá hútùbà yẹn ọ̀ràn ìyàn ní nínú jímọ̀ béèyàn bá wá mísì hútùbà wọ́n ní òkè bá wọn kírun wọ́n gbà láyè kọ́ kí méjì yẹn tó bá mísì ẹyọ kan dá ẹyọ kan padà àmọ́ méjì kejì tán bá fi dìde lórí òrùkú ìrun lọ́ọ́ fi kí òrùn mẹ́rin ni o last question lẹ yóò béèrè ìwọ náà fẹ́ béèrè ó yẹ ẹbìrì ẹbìrì ẹbìrì wàlé musara náà yes bàdí bẹ́ẹ̀ náà àbá ń bèèrè pé ẹ̀ṣẹ̀ táà mọ́wọ́ táà mẹ́sẹ̀ ọlọ́run kó làwà bẹ́ẹ̀ o wọ́n nígbà tí èèyàn jọ ìmọ́ gírí ìmáàmù nínú rákà méjì àkọ́kọ́ ó ti jẹ gbèsè ó ti ṣàwọn mistéèkì kankan òun ò dẹ̀ bá wọn kírun lásìkò yẹn last one lòun join bí máàmù ṣe dìde tó sálámọ̀ lòun ní kóhun dìde kóhun ṣe tòun òun kọ̀ rí tí máa mú tún nọlẹ̀ ni ìwọ náà nọlẹ̀ ni o ọ padà nọlẹ̀ ni o ọkọ̀ kan náà ló gbé yín táyà yín jọjọ ẹjọ dúró sílé fọ̀gánáìsà gbogbo tí máa mọ̀ bá ṣe lẹ́gbọ́dọ̀ bá ṣe ó yẹ yìí sí lórí ìrun yẹn nígbàtẹ́ ti ní bùkátà mi tó yẹ yìí sí ọlọ́run á yín lẹ́san rẹ̀ yóò padà eh, yóò padà kò tí ìdìde torí ìmáàmù yìí máa sálámọ̀ igé kódà wọn ní tí máa ń bá fẹ́ sàkálà jẹ̀rún sìn ẹmọ kí máa máa ń sálámọ̀ sọ́tún ó máa ń sálámọ̀ sósì ìgbà ó ká dìde ṣé nígbà tó bá sálámọ̀ tọ̀tún ni àbí tó bá sálámọ̀ méjèèjì èwo ni òpónú méjèèjì tọ̀tún tó jókòó yẹn tó bá ti sálámà ìyọkan yẹn lè dìde ṣẹ́tígẹ́t ẹ mọ̀ pé àwọn míì wà tẹ́gbẹ́ sálámà ìyọkan làwọn ṣe ṣẹ́gẹ́t ṣẹ́rí sálámà ẹlẹ́ẹ̀kejì yẹn kódà kò sí inú wajibat ẹ̀rí pé àkámọ́ ní wajibat inú súnà tá máa kà ní next week ló wà sálámà ẹlẹ́ẹ̀kejì yẹn gbogbo tá bá pè ní súnà ó ní ládàá àmọ́ kò sí nínú tó máa ń wó ìrùn àbí ba ìrùn jẹ́ ẹ̀gbọ́n mi mọ́ tí ó ti tán ìwọ ló kù ìwọ ní last one wàlẹ̀ ìsàrà kílẹ̀ wù kọbùlí kéèyàn gbàgbé èèyàn fẹ́ ṣe ok ó ní kọbùlí yẹn tí èèyàn bá gbàgbé èèyàn ti wá lọ ó wá rántí àbí ibi tó ti rántí náà lọ ti ṣe kò bá jẹnu yàrá rẹ̀ ni ọ rí pọ̀ wà ní àlùwàlà ọ kọjú sí kíblà ọ sì forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì ò nídìí kò kọ́kọ́ dúró ò nídìí rùkú ò nídìí anything torí àtáyá yẹn ó ti kà á ò kò tún àtáyá kà mọ́ wà kọ́ forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì ọ sì sàlámà question last one rẹ̀ wàlékún sàlámà ọ̀yà oh, kí àwọn fúnni kan lẹ́lẹ́bìí òun náà sọ pé kíyàn ṣe mistake so ó ti wá gbàgbé pé yẹ kóhun tún ṣe ó ti wá lọ ṣàǹgbé kan tí àfá ìbẹ̀rẹ̀ so tó bá ti rántí wà á kàn forí kanlẹ̀ òní tún òun yẹn kí wà á kọjú sí kíblà wà á kanlẹ̀ lẹ́ẹ̀mejì àwọn ọmọ wa o ó last man standing wà lè Láti ẹ̀rọ kí máa wà, ṣé láti fẹ́ jàǹfà ní wọ ilé kí máa ń tó dìde wọn bá ṣe àwọn àbárí tó wà láti lọ wọn bá wá padà àwọn àlọdì tó bá wọn lórí rẹ ọmọ tó wà tó ní. wọ́n ní ẹlòmíín tó bá ń ṣàlùwàlá lọ́wọ́ nítorí àti make sure pé òun bá ìmáà tó bá ti sáré wọlé aṣàláwọ̀ agbára síbi tó wà ẹ̀ àbí tó bá ti wá gbóhùn sókè àwọn abẹ́rẹ̀ ìrìn àjò bí ọmọ Ísírẹ́lì ìyẹn ò dáa àkọ́kọ́ wọn gbà wá láyè láti sáré wọnú ọ̀run wọ́n fẹ́ ká fara balẹ̀ sórí ìmáàmù ẹlòmíì tó máa ń fi ọ̀rọ̀ disturb ìmáàmù a ní nálá máa sọ bìrì náà ẹlẹ́ṣẹ̀ ni ọ gbogbo ìtẹ́ ìmọ̀ ń pariwo yẹn ìmáàmù ló ń pòwe mọ́ ìtumọ̀ ẹ̀ pé ìmáàmù yóò ní sùúrù ó ní ẹni tó ní sùúrù lọ́lọ́run máa ń wà pẹ̀lú ní tó sọ nìyẹn o ìwọ sì lọ pẹ́kọ́ tó dé tẹ́ bá bá wọn mọ́ṣáláṣí tẹ́ bá bá tó ń ka àtáyá tẹ́ bá lè jọyìn àtáyá yẹn ẹ gbà lálẹ́ àjọmọ́ ẹ gbọ́ mi níwọ̀n bá ìgbà tí máa mọ̀ tí ṣe kí ni tí ti sàlámà ẹ má dúró ẹ má dúró lẹ́ni tó ń retí pé kábẹ̀rẹ̀ tiwa ẹjọ́ ìwọ̀n ìtẹ́ míìsì lẹ́ẹ̀mú wa ẹ̀gbọ́n so clear ẹ má rush ẹ wọ́ pẹ̀lú ìfarabalẹ̀ kẹ́dẹ̀ sí Allahu agbárò ìdúró kẹ́dẹ̀ lọ jókòó bá wọn kẹ́kà àtàyà yìí èyí tí ẹ bá ti míìsì ní kẹ́ mú wa àmọ́kẹ́wàá ṣe Allahu agbárò láti Ketu bus stop kí a máa rìn bọ̀ ní tàwàkálì tù ìyẹn kù díẹ̀ káàtó àbíkẹ́ máa ń pariwo pé ẹlòmí ilé gan o ọ̀dọ́ ti wá Yorùbá náà bí sọ máa ń díẹ̀ díẹ̀ o mọ́ ń bọ́ o kí a máa sọ gbogbo jágajàga lórí irun gbogbo yẹn ò bọ́ sí náà àwọn kan wà wọ́n bá ń kírun lọ́wọ́ gbogbo àyà tí ó sì ń lo kòránì náà mọ̀ ká bí ìgbà ń gbàgbé ni láti kàn wọn kankan sínú kòránì tó bá ka ìgbẹ̀yìn sóràtù múlíkù káà wọ̀nyàn rọ̀ ẹ́ tún ní àsúbà máa rògbòn gọ́ọ̀rọ̀ ibẹ̀ lọ́lọ́run dúró sí o àwọn wá fi kún pé ẹ má máa ṣe bẹ́ẹ̀ kò dáa ẹ má máa fi kún nítọ́lọ́run òfin sínú kùránì Allahu Rabbul Alamin ṣe rí gbólóhùn yẹn kódà ìkan wà tó yẹ pé inú àdìs ànábì Muhammad òjíṣẹ́ ọlọ́run fúnra rẹ̀ máa ń jẹnu wúyẹ́ tó bá kà wọ́n àyà kan àmọ́ kì í ṣe lórí ìrun tẹ bá gbọ́ pànàbí kàkíní kan ẹ lè ka àdíìsì lórí ìrun intanamsa salam bá ń sọ yẹn àdíìsì ló wà àìbẹ̀kọ́ èyí ò tó fi kúrùn torí kùránì náà ní àkà lórí kíni ẹ dáhùn lórí ìrun bẹ́ẹ̀ ka wà tí nìdélẹ̀ ẹni bàlá àbí bàlé bàlá على ذلك من الشاهدين ẹ má máa ṣe bẹ́ẹ̀ mọ́. ẹ má máa sọ bẹ́ẹ̀ mọ́. ẹ má fi etí ò sínú kùránì sórí o. tẹ bá gba pé anabi sàsálàm tó bá ka súra báyìí máa ń sọ báyìí kì ṣe lórí irun o. àdíìsì nìyẹn bọ́ sí àgínká àdíìsì lórí irun tàbí kí ẹwà ẹnìkan sì àwọn nǹkan mi wà fẹ́ pé inú lọ ṣe sí tó bá ń kírun ò ní ṣe síta wọ́n ní Muhammadu Rasulullah sálálá ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ inú lọ ṣe sí lórí ìrun ẹ̀tún wo ń tẹ́tún ṣe sínú lórí ìrun ẹnìkan kírun lọ àbí gbàgbàgbàgbàgbà ìjẹ́kẹ́ wá bẹ̀rẹ̀ yára àmọ́kànlá yáadé kọmọlá ànábì kọ̀rẹ́tì ẹni tó ṣe bẹ́ẹ̀ ni kò sí ọ̀rọ̀ kankan tó lè túnni ṣe lórí ìrun ju ọ̀rọ̀ tọ́lọ́wọ́n bá tó ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ ayé sí ọlọ́run kó tún wá ṣe ọlọ́run á yín lẹ́san rẹ̀ mo rò pé gbádùn tààrọ̀ yìí ọlọ́run ni a gbádùn ara wa o ìmọ̀lọ́lá dìídì so a kílẹ̀ rí ẹ̀tíra onígbádùn náà lórúkọ tíra yìí ọlọ́run ni a lè mọ gbádùn rẹ̀ akólùkọ́lẹ̀ àádá sàfihàn ìwádàkan